lálẹ́ nífẹ̀ẹ́ mi wo àtìpá tí mo ti tẹ Kaduna dé kò sí nǹkan tí mo ń rojọ́ rẹ lọ abeg now. ẹ bọ̀ tí mi ò understand nǹkan tó fẹ́ náà kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀. nǹkan tí mo fẹ́ gangan ni pé kó gbà fún mi nínú ká dé fẹ́ra wa lọ́la. can you imagine kí n kàn gbà fún ẹ just like that níwọ̀n tó ti lọ látijọ́ tí mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ sẹ́ ok ìgbà tó ní kí n gbà fún ẹ ń sìn ìyàwó ẹ àtàwọn ọmọ yẹn kọ́ bó ló fẹ́ fi wọ́n sí. ìyẹn no no no no no ma divorce ok mo ti divorce mo lọ́mọ bọ̀ mo níyàwó ọmọ rí. o ti divorce ọmọ divorce mo sọ̀rọ̀ mo ní interest ní gbogbo kí ni ṣó tiẹ̀ mọ̀ wípé nǹkan tó o ṣe yìí lásán ó lè yọ mí níṣẹ́ náà ṣó fẹ́ kó bá mi lẹ́nu iṣẹ́ mi ni. ní ní kò sẹ́ àwọn máa yọ ẹ̀ńṣẹ́ báwo ẹ kọ́ yọ ẹ̀ńṣẹ́ a máa ríṣẹ́ mi fún. Um, do you know what um, mo ní interest ah, ṣe ti bọ́ mi ní interest. nífẹ̀ẹ́ mi ó dẹ̀ ro ọmọ wa ti ń ṣe tẹ́lẹ̀. don't do that to me. Here! Here! wá ìṣe ìṣe rẹ wá ìṣe ìṣe rẹ gbà. ẹ̀yin ò fura pé tóbìnrin bá ṣe ń ṣe bí wọ́n ṣe ń ṣe tẹ́ ń bá wọn sọ tán yín ọ̀nù fún tẹ́ ń bá wọn sọ tán yí rí sọ̀tún yí sósì wọ́n ti níbi tá ń lọ ni. ibo ló ń lọ. so ti yẹ kí ní bẹ́sẹ̀ márẹ́jì mọ bó ṣe wà. pẹ̀lú ta ni. Ah, ọmọkùnrin kan báyìí ni ọmọkùnrin kan báyìí tán pé wíṣù àbí kí ni wọ́n ń pè wíṣù náà ni. wíṣù. Eh, kò fẹ́ dá fún wíṣù yẹn. ayé rẹ̀ ò lè dá wíṣù padà sọnù ni. kí ló ń jẹ wíṣù. kíní wíṣù tí àwọn kíní lẹ́fírí máa ń lo àwọn tí wọ́n ṣe kíní bọ́ọ̀lù yóò padà sọnù náà ni kò má ti lò. káì báàkà bá kì í ṣe lẹ́fírí. àlẹ́fírí ni kíní lẹ́fírí tí wọ́n máa fọ́n fo fo fo fo fo orúkọ ẹ̀ ni. rẹfírí. rẹfírí. kò ń ṣe lẹ́fírí. lẹ́fírí. tó yàtọ̀ sí lẹ́fírí ni. ẹ ṣe ẹni rẹfírí ni. ẹ ẹ kò ń ṣe pé ó kọ ẹ ní ó kọ ẹ ní ìkíní wíṣù níjẹ wíṣù ló kọ ẹ. ìgbà ló máa wá. kò sígbà tí ì wá bí o kò sígbà tí ì wá bí o bẹ́ẹ̀ ṣe wáyé yẹn lẹ́yìn o kò sí tẹ́mi ò lè ṣe o tí tẹ́ bá ti mo wà lẹ́yìn yẹn gangan ni o mo wà lẹ́yìn gangan ni o láti ṣe lọ kò lè débì mọ́ ẹ gbàgbé wèrè kò lè débì mọ́ èmi ò mọ̀ pé èèyàn báyìí wà ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ owó. ilé kéré ni. wàá kéré náà. wọ́n yẹn kéré ó yìí kéré. ẹ wẹ wẹ ẹ sẹ́ni irọ́ ẹ̀ kó wa báyìí ó ti tó báyìí náà díẹ̀ tó nǹkan ní nǹkan so ti yé yín. <laughs> ọ̀dẹ̀ sáré kó sáàkù. aa ẹ jẹ́ kó sáàkù wọn gbọ́dọ̀ ká mọ́ mi lọ́wọ́ òun ni mo gba bribe. zọ́nà zọ́nà gbogbo nǹkan tó bá ti ṣe jẹ́ kí n máa mu wàláhì mo lè pààyàn síbí hm? ká ní ilẹ̀ haúsá gẹ́gẹ́ la wà báyìí àti hm. yọ̀dá gàmà àti dáńkọ̀ lẹ́nu. aláyẹ̀ lè gbọ́n kankan lẹ́nu. ẹ fún mi lóru. irú ọ̀hún kì í ṣe pé bóyá ọ̀rọ̀ owó náà kọ́ ni mo lè mo máa ń sọ àwọn kankan fún yín àmọ́ kí ẹ mọ yọ yọ pé pààyàn kún bẹ́ẹ̀. èmi ní pàmì. ẹ ẹ yọ da sí ìdàbà. èmi ní pàmì. ẹ̀gbọ́n bí bọ̀ bá ní kí wa. ẹ kò sí gbogbo náà gbogbo àyè lọ́gbẹ̀ yìí gbogbo àyè lọ́gbẹ̀ yìí náwọn bá yín sọ bí sọ sí eyín. ẹ yàtọ̀ náà bí bọ̀ ọ̀dà ẹ pẹ̀lẹ́ yàrá. bọ̀bọ̀ ni Wilson Wilson ni bọ̀bọ̀. Oh, ẹ ká sọ. báwo. ẹ ká sọ báwo ni business. báwo ni. ẹ mo ti rí wọn náà wọn á rí yín fúnra wọn. kò kówó fún ẹ. mo wọn ní kàn wá ló máa pè. àkọ́ tí mo yẹ sọ pé ògùn nìyẹn báwo ló ṣe ní gbowó mi wá bó lóun bọ̀ lọ bá àwọn ará ẹ. Oh, mo kàn drive lónìí mo wá ní making kọjá ṣe àìsàn ìbáwọ̀ dẹ̀ ní business. Hmm, a fọlọ́run ó ní kò ṣe àìsí mi àbí nífẹ̀ẹ́ mi ló ń wá ẹ̀jẹ̀ sọ ohun tó ń ṣe èyí o ká mọ oògùn tó yẹ ká ṣe sí nífẹ̀ẹ́ mi ló ń wá. kò bẹ́ẹ̀ mi ò wá nífẹ̀ẹ́ mi mú kàn ní í ṣe àìsí ni. ókè à ń tà wọ́n mu àṣà rẹ̀. àdúrà tá à ń gbà náà nìyẹn eh, anyway eh, ẹ ṣe nífẹ̀ẹ́ mi wà ní. èmi mọbi tó ń bọ̀rọ̀ lọ <laughs> nífẹ̀ẹ́ mi ń kọ kò sí ń lé pé nọ́mbẹ̀ ebi mọ̀ kóun ló béèrè. mo ti ń try nọ́mbà ẹ̀ látẹ̀ nǹkan kò lọ ni mo ní pé kí n tiẹ̀ wí àmọ́ lè bá wọn. o tiẹ̀ ní nọ́mbà ẹ̀ o wá ń béèrè lọ́wọ́ mi ṣòro pé mi ò mọ̀gbà tó máa ń wà ni mo mọ̀ kó máa ń wà wà mo rẹ̀ mọ̀ pé ẹjọ́ máa ń sọ̀rọ̀ bọ̀ kò sí nílé bóyá ó pa fóònù ẹ̀. bóyá màá pè é padà. wàá pè é létà. màá pè é mo rò pé ló wá kí mi ni wọlé. ẹ má wọrí ẹ ìyáta oṣù pẹ̀lú orun tó pé sórí mi lè àwọn dáadáa dárí tọ́yìn mò ń bọ̀. kí ni problem ẹ̀ kí ló ń ṣe má bínú mo jẹ́ bẹ́ẹ̀ ra o the next time tó bá tún fẹjú ẹ̀sùn mi máa mú ẹ lọ sọ́dọ̀ mi kí ló ṣe náà. nonsense. wo kó bóyá iṣẹ́ kún mi bájà rẹ. Ah! ìwọ jẹ́ kó tún fẹjú ẹ̀sùn mi. wíṣì parí. parí. mi ì ní kókó mú sọ́dọ̀ but ó sọ nǹkan kan gbà tó ń bọ̀ mí lẹ́yìn ó ní tí ó bá tún ṣe next time olúwa mi sọ̀rọ̀. ṣé mo sọ náà ni because láì wọ́n ṣe ń disturb mi náà. mi ní accept pẹ̀lú ẹ̀. because you have not established. bẹ́ẹ̀ ni mo ti bẹ́ẹ̀ sọ ní bàbá mo ti bẹ́ẹ̀ sọ ní kọ̀kọ̀ mo fẹ́ kí o níyàwó nílé tí ọmọ bá ṣẹ̀ṣẹ̀ jí tó bá lágbàlagbà lẹ́gbẹ̀ẹ́ owó àkórí ẹ̀kọ́ níbi jàkàrà ta ló fẹ́ kọ́ sórí nínú wọn. o ní láti gbìyànjú tó bá máa má rìn lásìkò tá a wà yìí kò mọ medical history rẹ kò fóbìnrin so that owó tó o bá ní o ò ní lè fi jàkàrà wà á lè kẹ́kọ̀ọ́ rẹ̀ tàbí ìṣe irú ọmọ yìí tó o bá sọ pé o fẹ́ mu sọ́dọ̀ mi ò ní á pẹ̀lú ẹ in a situation now ẹ̀ṣẹ̀ tó lè kó ṣẹ̀ mi máa pọ̀ gígbẹ́ ní torí tó bá gbé sí ló máa wọ́ọ̀sì jù lọ́dọ̀ tiẹ̀ gan. ní obìnrin nílé òun ló lè jẹ́ ìwúrí tèmi ìsọ́bẹ́. wíìsìn wíìsìn Mandela sórí ojú òní tiẹ̀ ibi ò ní pa ẹ́ inú ẹ̀ máa dùn ni ọmọ jíṣẹ́ o ó gbé odidi àpò ráìsì kan wá fún mi òróró ó fi po sí ó fi magi sí ó tún wá fi ten thousand naira sí kí n fi ra tọ́kì ojú ọ̀nà tiẹ̀ ebi ò lè pa ẹ́ lágbára ọlọ́wọ́ a máa rí ṣe ààyè lágbàkọ̀ ní dáfọ́ ah sorry sorry ma da tí ma tẹ̀ dá fún ọ. lọ́dẹ̀ àdá fún ẹ ni sori tí bẹ́ẹ̀ wá dòdò wá ń ṣe pé ẹ̀dọ́ ṣàdúrà òun àti fẹ́ ṣe pé èpè yà wá padà ṣàdúrà wà á máa rí ṣe o nǹkan ò ní bàjẹ́ ò ní l'accident sori mo appreciate ẹ gan ni it's not because of n tó fún mi. àjàrà sí ìjọ tí ń pọ̀ jù iyọ̀ ìpọ̀ ọgbọ́n eh, we kó ṣe torí n tó fún mi but intention to fi ń fún òru òmu ibi ẹ tó jẹ́ pé close mẹ́ ah. mo appreciate ẹ gan ni èmi lórúkọ mi àtòrúkọ dọ́tà mi i appreciate ẹ. ẹ ṣé kí mi sọ tẹ̀mí fúnra mi ẹ ọkùnrin sì ṣe rí mi èmi mo appreciate ẹ jù mo ah. appreciate yín gan o mo appreciate yín gan ju dáàdì lọ. dáàdì. kàdíjà. dáàdì ṣé kí n sọ tẹ̀mí. mo ń gbádùn yín. dáàdì ah, ẹ ṣé gan ṣe rí ẹni tí ò yé yín ni pé ó lè má jẹyìn lẹ́bi mi lọ́mọ but èmi ń rí bí bàbá tèmi hmm? so ẹ má rí gbogbo nǹkan tí mò ń ṣe bí um, issue or something normal thing ni mò ń ṣe fún yín ṣé mo pẹ́ nice gan ládùúgbò and ẹ tún wá nice ẹ̀mí gan fúnra mi ah, so ẹ má worry torí pé mo love yín gan. <laughs> Eh, ẹ má worry. ẹ láìpẹ́ <laughs> mi. mo láìpẹ́ wọn lọ́kọ̀ọ́ rẹ̀. èmi kò láìpẹ́. dadi mo ń lọ síbi kan sí mo ní sáyé ojú sí yìí. wà á ṣe kan ìṣe olùpẹ wà á máa lọ rí wà á máa bọ rí mọ́tò rẹ̀ ní accident ẹjọ́ tó bá ń bọ̀ má bínú o ní ìdẹ̀bẹ̀ sọ́kọ́ ẹ̀kọ́ bọ̀ bọ́dẹ̀ ẹ̀lẹ́ ẹ̀kọ́ bọ̀ bọ́dẹ̀ níbi sáìdì sọ̀rọ̀ yẹn tó bá yà sí kátó débi bíríjì wọ́n máa ń ta àwọn orí òkú fi kan bẹ́ẹ̀ orí òkúfe bẹ́ẹ̀ sọ àjẹ ìjà bẹ́ẹ̀. ẹ mọ̀ pé bí traffic ṣe rí lẹ́kọ̀ọ́ ó possible kí n má gbà bẹ́ẹ̀. wọ́n ẹ má wọ̀ ìtì bá. wọ́n náà wọ́n gbà bẹ́ẹ̀ dájú. kò tó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ olùkí bá wọn bá wọn. ẹ ọmọ tó ṣẹlẹ̀ ẹ sáà ìbòlò fẹ́ gbà mí. ọ̀nà kẹjà ọ̀nà kẹjà ló fẹ́ gbà. kẹjà ẹ sì lè wà ó kẹta. ẹ good ṣó tó apá gidigidi ló bá wọlé níbi ọ̀nà ẹ̀ ti fi ètí ẹ tó bá lọ níbi ìkẹjà shopping mall yẹn tó bá kọjá ẹ kó tó níbi ọ̀nà ẹ̀ bá yẹn wọ́n ń tàwé tó wàá jẹ́ sùúrù lé èlò gbà tó ti kọjá stadium tó ti yà sí apá tó báyìí first bridge wàá second bridge tó ti bọ́ ìbáyìí òní gùn wọ́n lè gbé ìbáyìí wọ́n tà níbẹ̀ tó bá jẹ́ ìdúmọ̀tà níbi ìdúmọ̀tà yìí tó wọ́n fẹ́ gbàgbẹ́ lọ àpapọ̀ so kò síbi tó ní gbogbo Lagos state báwo lè rí tó bá wù ẹ̀ láti bẹ̀rẹ̀ náà. ìbọn sí ẹ wíìsì máa dẹ́ là. dadi ẹ má wọrí ibikíbi tí n bá gbà màá bá yín rà bọ ẹ pè mí ọmọ lọ. òjò ni tí <laughs> ẹ eh, èmi náà lọ lọ kẹjà èmi náà lọ ẹgbẹ́ mi lọ. ẹ̀ṣẹ̀ wíìsì ọ̀nà aṣọ wíìsì wíìsì máa ń dẹ́gbà ọ̀nà aṣọ ó ṣe o ó ṣe gan. kàdìjà kàdìjà àdéhùn àbáwòrán àbáyé ní ìdílé kó bá ń dọ́sùn mi jẹ́ sórí mi bó ṣe rí kọ́pìlì tọ́ ló ń ṣí fún mi yìí bó ṣe mọ mẹ́nu tó lè fi bàjẹ́ ẹ eh, orí ẹ̀rọ mo ní kó tó máa bẹ̀rẹ̀ tí kò ní jẹ́ bẹ́ẹ̀. mi jọba ló fi kún o ìwé bí mọ́gàn ni mọ́gàn ni jẹ́ ká máa gbà wá ti borí ẹran dé sìn àtúndì kó lọ́ra gbó wá tó bá tó dọ̀la àtúndì kó sí tá àbí kó wá. Eh, mi ò gbà mi ò gbà ibi charles wa tèmi ni. kò lè fẹ́ kò lè fẹ́ o gbọ́dọ̀ sọ bí olóyìn wí ẹ̀ àá ti rìn jìnnà dáadáa kódà á ti máa sùn bí tó lọ́kọ̀ tó kò bí àjọ máa dákẹ́ ní ẹgbẹ́ ní àti ẹ̀ bá ti sọ. ọkùnrin ti. Eh, hmm, ìwọ tó mọ̀ mí Kadija o Kadija mi da Kadija o Kadija o Kadija wèrè ní àti ẹ wèrè òrìjínà wèrè ẹ̀jẹ̀ kára ẹ̀jọ̀ láti máa wèrè bọ́ọ̀tì wèrè bọ́ọ̀tì ẹ̀ náà wèrè bọ́ọ̀tì ẹ̀ fún ẹ èmi gẹ́gẹ́ mo sá lórí o. sẹ́rí ọlọ́run ọba ọlọ́jọ́ ìní kò ní jẹ́ kẹ́ ẹ̀ sí náà ẹ̀ sì ní sílé yà lágbára ọlọ́run sẹ́rí èmi tí mo ń sọ̀rọ̀ ìsáfà bẹ́ẹ̀ ni èyí wòlíì àmọ́ mo ríra mi bíi màláìkà màláìkà ọ̀kọlà só ti yé yín nísìn ní tèmi bá bá yín sọ ẹ̀gbọ́ kó lè wúlò fún yín nìyín lè rí ibi tí ọ̀dà kí n tì yín sí bí màá nílu yín lẹ́gbọ̀n màá nílu yín lábúrò sọ̀rọ̀ mi yé yín ọlọ́nkàn ni a pàdé irú iléeṣẹ́ báyìí ni ẹ jẹ́ ẹ kàn rí mi ẹ gbà mí mo ṣe rí kẹ́sì gbọ̀rọ̀ ẹnu mi gbọ́ ṣe rí tá a máa ń sọ nípa èèyàn tó dùn ún bá gbé tó dùn ún bá ṣe bí n bọ́ ní nọ́mbà one ọmọlúwàbí ń bẹ lára rẹ̀ ẹ gbàgbé ẹ gbàgbé ọ̀rọ̀ owó fúnfún yẹn kọ́ ni mo sọ ọmọlúwàbí ń bẹ lára rẹ̀ o wọ́n sì bí ń léèrè kò sí bọ́ bá rí ọ báyìí yóò kí ọ ní ẹ̀gbọ́n o ẹ̀lẹ́ o ọ̀dá o okó o yóò pọ̀n lé <laughs> yóò pọ̀n lé sótìyé <laughs> ọlọ́run ní jẹ́ ká sì ṣe ká sì rìn èyí méjèèjì sí combination. ọmọ wa ìsìn bébì mi ṣe ṣe bẹ́ẹ̀ kó ti dé ah, ìgbà yẹn náà. Ah, ah, ọlọ́run ọ̀sán ọ̀hún ọ̀sẹ̀ bí ń bọ̀ ń bọ̀ mi. bí ń bọ̀ yín wọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ mo ló yẹ kí bébì ẹ mo rò pé ìnagijẹ bímbọ ni bébì ni. kí n ti yín gan sẹ. ẹ máa bébì bímbọ. bímbọ. bébì. bímbọ hmm, bébì. àbá wíwí tẹ́lẹ̀ gbọ́. àwọn abolóde fẹ́ lójú. orí bọ́ ṣe múra ah, ah, wọ́n wá dàbí kíni yẹkọfẹ lójú eh. yẹkọfẹ ìwọ náà rí wọn ni. kí ni. sórí irú àwọn èèyàn tó máa ń wá ń àwọn eléyìí náà ń pè ní kó ṣaprapra. ok ṣaprapra o owó eh, jatijati wo ló sọ ṣé òun encourage òun the truth of the matter is ẹgbẹ́ wọn ló ń ṣe wedding yẹn kí làwọn tó bá tó sílẹ̀ lè máa ṣe bí Holy Mary hmm. tó bá dé wá ọ́fíìsì rẹ̀ kó iṣẹ́ kó máa ṣọ́ pancake sójú ni. so tó bá tẹ̀ wá sọ̀rọ̀ pé a fẹ́ lọ́kọ irú títí yìí ni. ṣé eh, mo fọ́ o. ọ̀rẹ́ mi wọ́n dá wọn lóhùn kí tọ́ta fẹ́ ràjẹ́ tètè lọ́ka lọ́ra kó gbẹ tó di rọ́ṣìn jẹ́sẹ̀ rí bọ̀bọ̀ Wilson yẹn mo ètè mi ò láìkí àtẹ. Ah, ah, ah! nítorí ẹ̀ka ẹ̀sọ́ gan lọ́dẹ̀ kan ni mo ti ń sọ ká ẹ̀sọ́ pé ẹ̀ láìkí wíṣì ẹ̀ láìkí wíṣù ìṣe èmi gan ẹ̀ mọ̀ gbọ́ ẹ̀ mọ̀ gbọ́ ọ̀rọ̀ àbùsí kọ́ yìí òyìn ìgbà tí wíṣù mi ti wulẹ̀ kọ́ mọ́ ni o wíṣù ọ̀dà lẹ́yìn kó wá bí kó ṣe èbò olórí burúkú jẹ́mọ̀ jẹ́mọ̀ ṣèbó pérépérépéré táwa yòókù náà lọ school ni àbí wú English F? ẹ sọ fún mi wú English F? ẹ bí ìbọn ni ẹ̀jẹ̀ fẹ́ bí ìbọn ni ọ lè mú ọ ló lè tó ló lè ló lè sáyé ọmọ dáadáa àbí tí bí ìbọn bá débi gbogbo yín náà kọlẹ́ ní síbi bí ṣe máa pọ́nyàn lé àtọmọdé àtàgbà bí èmi gan mo ṣe ní mo kọlà yìí tó bá débi yọmọ sí ẹlẹ́mọ̀dá o ẹlẹ́ òkú o kápẹ́tù bá sì ń lọ́nu yóò mú nǹkan lẹ̀ kì wá sí torí owó ni mo ṣe ń sọ pé kọ́fẹ́ bímbọ. àmọ́ tí bímbọ. no ṣe ta ló pè yín sọ̀rọ̀ tán sọ́nsìn ẹ kò bẹ́ fọ̀mù ẹgbẹ́ nu gbọ̀ngbọ̀n ẹ jáde àdàbí sìn jẹ́ wíṣù àbí wíṣù ló ń pè. <laughs> ẹ̀sùn líle sí i. <laughs> nǹkan ṣe yín. ẹ̀yin dà ẹ má bínú mo mọ̀ pọ́rọ̀ mi ò wọ ẹ̀yin létí ṣe rí níbí ìbọ̀ àti nífẹ̀ẹ́ mi ẹ ṣe bí wọ́n ṣe fẹ́ ra wọn ẹ gba kírẹ́díìtì rẹ̀ inú wọn fi lè ní happy married life so ti yé yín ẹ jẹ́ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ó rí báwọn. it's none of my business kí ló kàn mí bẹ́ẹ̀. It's law. None of my business. None of my business. Ẹ sì rí papọ̀ ìyá wèrè sá. Ẹ sì rí sá. Mo mọ̀ pé bákan kan náà gbogbo yóò ṣe yọ ronú. Nígbà tí kò ti gbé kan. A ti ẹ̀gbọ́n ilé tó ṣe waveform pé kò lè domi sí orí àtẹ́lẹ̀ tó ṣe India M kò náà lè da omi sórí ìwọ́n tó sòsò ká sórí gangan tó jẹ́ pé wọ́n ò rówó ra wọn sórí tí wọ́n sì lè bomi sórí ní tiẹ̀ tó sàtí ọgbẹ́ tó kò tó máa lọ tó ń lọ kọ́mọ́ bá máa rùn ìwọ́n náà ò tún rí gangan sọ none of my business ló ń sọ none of my business ẹ̀rẹ́ tí ó mẹ́rin tí ó kàwé wí english help gangan wí english english wí english help. ẹ sì rí ẹ fẹ́ gbẹ́jà tá, tá, tá, tá, tá, tá, tá, tá, fún ilé advice ni aláwọn tó lè bọ́ ọmọ bá tó lè bọ́ ọmọ gbé tọ́ ọmọ ó fi mọ ṣé ọmọ yọ̀ tínú rí ọmọ ọdún kó ń ṣe máa rèjì gidi ẹ ń sọ̀rọ̀ wíṣù inú ọ̀dà. ah ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè jù bẹ́ẹ̀ lọ wọ́n ti wọ́n ti wọnú ara wọn gan ni o wọ́n ti wọnú ara wọn gan tó yẹ pé gbogbo èèyàn ti mọ̀ pé à kíní yìí tí ó ti dàbí pé díẹ̀díẹ̀ ìmú ẹlẹ́gbẹ̀ tí ìmú ẹlẹ́dẹ̀ ti ń wọ gbà lọ. kí ni mo lè ṣe ọgọ. àì tó ń béèrè pé kí lẹ lè ṣe ẹ bá gbéyàwó wọn jẹ ni ẹ dáwọ́ dèrú ni. kí n lọ bẹ̀ lọ́jọ́ gbéyàwó mi. ẹ ní lọ bẹ̀ níjọ́ gbéyàwó kí wọ́n tó ṣe gangan ni tẹ́ bá ti di ọ tẹ́ bá ti lè dára yín dúró tó bá fi díjọ́ gbéyàwó kò sí tẹ́ lè ṣe mọ́ wọn ẹ̀ nà sùúrù sí mi ò Ah. ojú ọmọ tìyín láti jà ọsẹ ẹ̀yin ọmọ àwọn tọ́ọ̀gì kankan ni. Ah, tọ́ọ̀gì <laughs> wọ́n gan dánbáyà lèmi gan. dánbáyà ah. dánbáyà kò sí wàhálà tó bá jẹ́ pé dánbáyà ń àwọn tó máa ń dàgbòrò ní ló jẹ dánbà. ẹ tọ́ọ̀gì náà làwọn náà tọ́ọ̀gì ni. ní Kaduna. tọ́ọ̀gì ni. ní Kaduna eh, máa lọ Kaduna máa kóyàn wá á dá gbogbo ẹrù ẹ lọ Kaduna lọ kó yan àwọn tọ́gì wá yanjú kí wọ́n tó kẹ́ẹ̀ tó ẹ dé láti Kaduna ṣé ìrìn ọjọ́ kan ni àbí ní wákàtí kan wọ́n ti ṣe gbọ́n tàbí kí wọ́n ṣe tán gbọ́n tàbí kí wọ́n ṣe hùn wọ́n ti ṣe tán ojú yẹn wà mọ́. ẹ bóyá kí wọ́n tẹ̀lé mi kájọ dàbẹ̀ rú. ẹ ó ti tán ó ti ṣe é ṣe náà nu ẹ mú wọn mọ́lẹ̀ kẹ́ ẹ ṣe ń tẹ́bà ṣe fún wọn kó ẹ lè dàrú. bóyá kí mi àti ẹ lọ màá rí èèyàn ṣì kejì ara mi. èmi èmi tẹ́ bá fi ọkàn sí tèmi mọ́mọ́lẹ̀ iṣẹ́ ò iṣẹ́ ò fẹ́ mi. Uh, sátọ̀dé náà máa ń ṣe wedding. ẹ ẹ àmì ọmọ ní sẹ́ń jọ sátidé ńgbà mí ah, eh, ọjọ́ kúrò eh, ọjọ́ sí. ẹ á lè lọ lọ́jọ́ kejì wedding wọn ká lọ ka ọmọ lébóyá sunday. ọjọ́ sunday ẹ wo efi tèmi lẹ̀ yẹn lọ ẹ̀yẹn lọ ah, nígbà tá a ní tẹsẹ̀ ní tọ́ọ̀gì sẹ́ẹ̀ mọ́ tọ́ọ̀gì ẹ ní ẹ ń lọ ẹ ní gídàmásí ní ní ní ilẹ̀ haúsá. dánbáyà. dánbáyà ni nílẹ̀ haúsá nígbà tẹ́ bá fi lọ káwọn dánbáyà yín wá ibi wọn ti ṣe parí tí wọn ò ṣe ẹ̀ ní rí kankan sí náà ojú ó ti yín o mo mọ tí mò ń sọ fún yín o ọmọkùnrin àfi bí ẹni pé kò níṣẹ́ kankan mọ́ wọ́n mọ ẹ bí ẹni pé kò níṣẹ́ ni. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ọ̀dọ̀ yín ló ń jókòó sí i. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni o tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni o wọ́n ti lẹ̀pọ̀ gan ni o wọ́n ti lẹ̀pọ̀ débi pé àwọn èèyàn ti ń wò pé níbo ni ọ̀rọ̀ fẹ́ àwọn ọmọkùnrin àtọmọbìnrin yóò jà sí báyìí. ẹ má wòra yín ràn o ẹ má wòra yín ràn o ọlọ́run ní jẹ́kẹ́ni ẹlẹ́ni ó gbà sí wa sí. ọ̀nà ló lè lọ àbí. ẹ ẹni mọ̀ wọn lèmi ẹ lọ káwọn tójú wọn go wa tí wọn ní mọ̀ ẹ lọ kó wọn wá. ọ ti yé mi màá sì lọ Kaduna dé náà. Ah. àṣedìdì nílẹ̀ gbọ́n ìsà wọ́n bu yàrá yín bú bàbá yín ọlọ́jọ́ kú rẹ̀ ò tí ì wọlé ọjọ́ kú rẹ̀ ti pé ó yẹ ni wọ́n ń bọ ọjà ń bí ọlọ́run lọ Kaduna lọ kó tọ́jú wa kó tó dé sáwọn oníjà ò ti lọ wọ́n ń bọ ọjà lẹ́kọ̀ọ́ ọlọ́run lọ Kaduna lọ kó tọ́jú wa kó tó dé gan-an ṣé àwọn oníjà ò ti sùn lọ àwọn làjàgó ti gbàgbé dídìrín òsì ọ̀dẹ̀ wọn kọ gbogbo yín mọ́ boko haram wọn ní boko haram ló lọ kó wa wọn mú ọgàn mọ́ wọn padà lẹ́yìn ẹ̀ straight kí mo gbà lọ́wọ́ ẹ̀jú gba àwọn nǹkan báyìí náà lọ kọ́ lọ́n kó fa kó dá ẹsẹ̀ mi jì mí ni mi ò jẹ́ mọ̀ pé dáńmọ́sí àbí kí náà pera wọn dáńbáyà dáńbáyà àṣetọ́ọ̀gì tiẹ̀ làwọn gan. wàá ní ìfẹ́ wọn kí ló ṣe láìka fún ọ̀rẹ́ pé mo sáré bá bá ibi iṣẹ́ sí òun ní lọ́tí mo fẹ́ jẹun àmọ́ fẹ́ lọ relax ṣe ní gbogbo kọ́kọ́ ní iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ àsìkò iṣẹ́ ọ̀tọ̀ àsìkò tó yẹ kó jẹun ọ̀tọ̀ kí ni wọ́n ń pè ní lunch wọ́n láti máa jẹun náà àwọn Yorùbá náà lọ máa ń sọ pé okun inú la fi ń gbé tìta tó bá ti ń ṣiṣẹ́ o láti rántí pé o gbọ́dọ̀ jẹun. Hmm? Ah. well um, baby Thank you so much. Well, um, mo understand nǹkan tó so Um, but at the same time, I want you náà sọ pé igba ara là ń búra. Ṣé tàbá fi irun dúdú tàbá fi ṣiṣẹ́ ń She Ṣé irun funfun la fẹ́ fi ṣe ni? Nǹkan tó mi máa jára mọ́ṣẹ́ nìyẹn. And you know me, tí n bá ti ń ṣiṣẹ́ I get carried away. Mi ì tiẹ̀ kí rántí pé bóyá mi ò tí ì jẹun whatever. My figure ìgbé òkè daily, má délé but just like you said I need to look good for my baby so mo promise pé um, màá máa try láti máa jẹun tí bá ṣiṣẹ́. nísìn tí mo tún máa gbọ́ wá sí ìwà ẹ̀sẹ̀ ṣòro lè tọ̀ mí tó bá tún ní ìdẹ́ni ọ̀dà tí ń jẹ́ kí n mọ̀ mọ̀ tó bá ti mú ilé ìsìn mọ̀ máa ń dẹ̀gbọ́n máa wálẹ̀ tó bá ti padà sẹ́nu iṣẹ́ wa ti concentrate ok kí ló fẹ́ jẹ because only kitchen kíchìn mi báyìí náà. Hmm. I'm not really hungry. Maybe I'll take something light. We are. Mm-hmm, yeah, we snacks. Not kidding. No. Oh, well, jẹ mi báyìí. Kò tiẹ̀ sí yẹn bí ẹnu wèrè kan sí bí àwọn ṣe yìí tiri. Oúnjẹ oúnjẹ kí ló fẹ́ jẹ kí lè gbé kitchen kọ́ sí fún ẹ. Okay, máa jẹ noodles. Noodles? Yeah. Mi ò lè tó. Mi ò lè hold you now. <laughs> I'm okay with that. Okay, okay. Jẹ́ kí ọmọ ẹ̀ dùn. Sista. Mm-hmm ẹ ẹ sọ fún pé mi lòún dòde. èmi ò sọ fún pé wọ́n lòún dòde mo kàn ló lálejò. kálẹ̀ sọ fún ni wọ́n máa sáré wá mọ mọ wọ́n máa sáré wá. Amariana Sunday zuwa Sunday zuwa. Excuse me please. Ah, ah, excuse me. What's up with me? Kí ló ń ṣẹlẹ̀ bí ìgbà? Wọ́n fún mi lóhùn dé rẹ̀. Um, uh, so, who's this? Excuse me, what are you doing here? No, no, no. Sit down, question, who is it? I said, what are you doing here? Who are you? Owari mi ṣé mi àti ẹjọ́ lápọ̀lọ́mẹ́ntì pé kó wárí níbí. Ah, ọkọ ni máa gba time appointment fún àti ìyàwó ẹ̀. Excuse me, dálà wèrè wo, ṣo gbádùn ṣá, sista mi, kí ni nuisance yìí ṣe mí báyìí? See, what's he doing? Hello, Bimbo. Sister Jerry. Kí ló dé tó ṣe ń pariwo nínú ilé mi? Mi ò pariwo ló ń pariwo o ṣe kí ni ariwo tó ń pa yìí kọ́ ah, ah, mo wà lórí ìjókòó de ń pariwo nínú ilé tí mo fọwọ́ mi gbà láti pé mo gbowó lọ́wọ́ ẹ̀. my bad ẹ má bínú sista kí ni kò yé mi mo ti ń gbọ́ pé ó ń fẹ́ ọmọ kan ṣé òun ni tó bá jẹ́ pé òun ni ẹni kò máa lọ. excuse me. kí ló fi sẹ́nu. excuse me that is my husband too. no kò lè possible how can you marry this this this one this one ah no kò lè kò lè possible eh, eh, sista ẹni kò máa lọ. irọ́ ló pa ń bọ̀ ló kò níbi kankan tó fẹ́ lọ kí ló ṣẹlẹ̀ kí ló ń pariwo lébi fún ó lóun ò ṣe mọ́ kò ṣe mọ́ nìyẹn. sísá mi ò pariwo ó pariwo mi ò pariwo ah! mi ò ti mi ò pariwo tó ti bá pariwo. nífẹ̀ẹ́ mi mo lo ti rúre lé yìí. Ah! mímọ excuse me mímọ tó tún yọ lọ wà màlá wà màlá. ṣé o sọ fún ṣé o ẹ eh, idiot ṣé o sọ fún ẹ wípé ó ti lóyún mẹ́ta fún mi tẹ́lẹ̀ tó ṣẹ́. kó lóyún twenty fún ẹ kó ṣe mílíọ̀n fún olóhùn òṣìṣẹ́ mọ́ni ẹ̀kọ́ náà ṣiṣẹ́ mọ́ni. no no no no ẹlẹ́kẹ̀rin tá a fẹ́ ṣe é sìn ni mo fi fẹ́ má rí ẹ kí ló dé. kó o fẹ́ mi kó o mi là ẹ ẹ kó o mi là ẹ ẹ kó o mi là ẹ ẹ kó o mi là nífẹ̀ẹ́ mi níbo ló ti ń dọ̀tí mi èmi níyà wọ́n lọ fẹ́ ṣe márèjì àbí ẹ lè ṣe márèjì o ẹ lè ṣe márèjì o tẹ̀wọ́ ṣe márèjì ẹ o máa kú o ah, ọjọ́ wò ní jẹ́ ọlọ́wọ́ ní jẹ́ tọ́gbà wọ́n ní jẹ́ ọjọ́ ṣe márèjì o kú o ẹ má mi wá ọlọ́pàá ọlọ́pàá ẹ má pọ́ àfẹ́ kúrọ́pàá sí mi àfẹ́ kúrọ́pàá sí mi tí mi ò ṣe kókó ibà tí mo lọ tí mo lọ tí mo lọ tí mo lọ tí mo lọ tí mo lọ Just go! Leave go away! Leave me! Just go away! Leave me! Go be with this guy. Ah! What is it? What is it? What is it? What is it? What is it? Ẹ fi ya jẹ́ ní ṣe ó lè máa ń pọ̀lọ́pàá sí jọ tí. Can you imagine? Ẹjọ́ tó máa lọ kìí tó mọ́ ẹjọ́ máa lọ. Báwo ni mo wọ̀ ní? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Can you imagine the embarrassment? Ah wọ́n ní ló padà wá. gbèsè kẹta lè ba nọ́mbà wa Super G. Super G. bí mo ti wà mú pọ̀ lálẹ́ òun dájú sí apọ̀. fẹ́ lọ pẹ̀kẹ́ na pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ mo fẹ́ jó mo fẹ́ ma pẹ̀kẹ́ na pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ mo fẹ́ jó lálẹ́ yìí pẹ̀kẹ́ na pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ mo fẹ́ jó if na me i go let my body go lololo ayé mo wá jẹ mi ò máa ní jẹyà ononono tura ṣe bàmṣe àdàmṣe àdàmṣe ó yà jó sẹlẹsẹ àríyá yàpá rẹpẹtẹ to the morning kẹlẹlẹ throw your hands in the air ọ̀rọ̀ mi dayọ̀ ó tọ́pẹ́. mo fẹ́ lọ pẹ̀kẹ́ na pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ mo fẹ́ lọ pẹ̀kẹ́ na pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ my body go lololo ayé mo wá jẹ mi ò máa Tubebe ya koleja koma gbọ̀gbọ̀gbọ̀ tubebe ya koleja koma gbọ̀ tubebe ya koleja koma gbọ̀gbọ̀gbọ̀ tubebe ya koleja koma gbọ̀. Anywhere party dey ṣayọ go dey anywhere money dey babi go dey. Shout out to all the hustle na wey dey dis world to make we dey jayé orí. Ọmọ ẹlẹ́gàn bọ̀dí easy wan make I shake body and ready to spend money. Yẹ́yẹ́ bọ́dí dey always make me dey happy. Àjọ máa fi jó fàṣọ yẹn ya. Má bí mo o they make me go naughty, e naughty, e naughty. Mo fẹ́ lọ pẹ̀kẹ́ na pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ mo fẹ́ jó. Mo fẹ́ ma pẹ̀kẹ́ na pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ mo fẹ́ jó. Lálẹ́ yìí pẹ̀kẹ́ na pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ mo fẹ́ jó. If na me, I go let my body go lololo. Ayé mo wá jẹ́, mi ò máa ní jẹ̀yà, oh no no no. Rà ṣe bounce and down. kò sí lẹ́sẹ̀ mi o kò sí lọ́rùn mi o. I go dey dance. Tell the man number one. Anywhere party dey shy, go dey. Anywhere money dey, baby go dey. So shout out to all the hustler where they this world. To make we dey jaya ori. Oh, mo fẹ́ lọ pẹ̀kẹ́ na pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ mo fẹ́ jó. Mo fẹ́ ma pẹ̀kẹ́ na pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ mo fẹ́ jó. Lálẹ́ yìí pẹ̀kẹ́ na pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ pẹ̀kẹ́ mo fẹ́ jó. If na me, I go let my bọ̀. Every day of my life. They call me Rishi. Lójoojúmọ́ ayé mi. Ah. nígbà yóò tó gbé kọ́lẹ̀ látàárọ̀ rà. ariwo wà níbi tí mo wà yẹn gan. o kù ẹ lánàá náà wọn ò gbé. ẹ ìwọ náà ti gbọ́ olóbùkún ni wọn olóbùkún ni wọn àṣẹ nínífẹ̀ẹ́ mi lọ ń tẹ̀lé bọ́ì kan tó bá rí bọ́ì náà ọmọ kékeré mi o ẹ ó tóbi báyìí ó yẹ tóbi yẹn ó fọn ni mo dẹ̀ fẹ́ ọmọ tí bá gùn á ọkọ̀ máa wálé lẹ́ǹkan náà ni ó dùn mí gan ni. Eh, ìyẹn náà náà gbé wa lọ sí station sí mo débẹ̀ wọn ní kí n kọ́ bọ̀ ìgbẹ́ kọ̀ọ̀kan ò ní ṣe. o fọwọ́ sí ìwé. mo kàn tọ́ kí lè ṣe ẹ mo kàn tọwọ́ bọ̀wé ni màá ṣe pa ó máa kù. ah ah ah torí bá ti fọ o ti jẹ gbèsè. Eh, ẹ ní òní o máa láti ẹ sọyẹ jọ. wàá sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ̀wọ̀n ló máa kú sí i kí ló jẹ bọ̀bọ̀ yìí. ṣebí tó bá rí i pé mo gun àbí bóyá mo yìnbọn pa ṣé báwọn náà máa mọ̀ pé mi mo pa ó máa kú jẹ́jẹ́ máa pa. níṣòro pàápàá pàápàá níṣòro. anybody tó bá bá mi dun nífẹ̀ẹ́ mi anybody anybody ìwà tó jọ́ ẹ̀mí kan káníwọ̀ ni máa pa ẹ́. ibo ló wà gọ́gọ́. ẹ o ti ẹ̀ wá ìgbà tí ó mọ̀ bàbá mi ò ti ti Kaduna dé àárọ̀ ọmọ kankan nífẹ̀ẹ́ mi náà lọ́mọ tó wà lẹ̀ ẹ mo wá wo olóṣó ń bì mí. ṣé ká rí aláàárọ̀ là. ẹ ẹ wo ìfẹ́ lọ ṣe fàájì jàre olórí burúkú ti já mi dànù ṣá ọmọ tó bá lọ pa ẹwà ṣẹ̀wọ̀n tí àjùtọ tó lọ sọ́dọ̀ yẹ ọ̀ṣun lọ ó ah, fẹ́ kó sí kànga dàgbòrò. Wilson ah òun wáyà ni. ọwọ́ ká ìkan ló aṣọ olówó bá a sọ fún mi ló aṣọ olówó. ẹ ní sùúrù bàbá. bàbá ló wọ ká ìkan. mo wà kan guys mi tó máa bá mi fọ mọ́tò yẹn ni. o ò fẹ́ fọ mọ́tò. Ah. everybody ti strike lọ ah, ṣé mọ́tò tó fẹ́ fọ́ rè jìlẹ̀ṣẹ̀ wíìsì wíìsì wíìsì wíìsì ok kí We see my Wilson Mandela. bàbá yóò lẹ́ ń lọ. fífọ̀ ni gbogbo ẹ̀ fífọ̀ ni wọ́n mọ̀ wọ́n. bàbá yẹn ní Suru jáde kí lè ṣe yìí. wò bí wò bí. mo rán yín mi fọ mọ́tò mo ní mo wẹ tó mo bá mi fọ mọ́tò. èmi máa fọ ó dísáàfù jù bẹ́ẹ̀ lọ. iṣẹ́ tẹ́ yìí ẹ̀ tó sanwó ẹ̀ lẹ̀ kí nǹkan máa ṣe lọ ni. bí mo fẹ́ jẹun wà fún mi lówó mo fẹ́ sùn wà fún mi lówó mo ń lọ bìkan wà fún mi lówó kílókù kílókù. ìwọ máa wọrí. a ní ẹni sùn. sori sori car wash nǹkan kan ni ẹ bí mi sí mo mọ pa ẹ̀gán ni o mo mọ pa mọ́tò fífọ̀ máa fọ̀ tó three hundred cars máa dókòrí mọ́tò fọ̀ mi ò proud ni wíìsì máa wọlé máa wọlé wíìsì. ẹ ní sùúrù bá tó ok ok ẹ ní sọ jẹ́ ìbá yín sọ̀rọ̀ sẹ́. ẹ ò kì ní fún mi wíìsì. ẹ wà nọ ẹ wà nọ ẹ ní sùúrù bàbá yìí mẹ́mà ṣìlá yín lè ṣe ok mo mọ̀ kọ́ ló ṣe. kì í ṣe torí owó torí owó kọ́ mo lọ́ọ̀fù ẹni o passionately mo lọ́ọ̀fù ẹni o. Oh, ok ẹ wà ẹ gbà ẹ kàn gbẹ́lẹ̀ ìdánilọ. wíìsì láì ṣiṣẹ́ rárá three thousand. wíìsì owó ò ní tán lọ́wọ́ ẹ̀ o fọ kankan nínú ilé mi rárá o gbalẹ̀ o gbalẹ̀ o dáná. máa rí lẹ́tà tẹ́gbọ́n. Bẹ́ẹ̀ ti gbọ́ bàbá. Prison èèyàn jẹ́ tó bá tàsíkò tí bá dé jẹ́ kí n mọ̀ kí n fẹ̀mí mi rọ́pò fún ẹ mo lè fẹ̀mí mi nílẹ̀ fún ẹ. tani olè tí mo wà olè. sọ fún mi pé gbogbo kan tó ń sọ láti àárọ̀ sọ fún mi pé ò ń ṣeré ni bó ló ti fẹ́ kí n ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀. kí ni ò dé ní sùúrù ní sùúrù náà ṣe bí torí ẹ̀ náà mo ṣe wá bá ẹnu sọ̀bẹ̀ má bínú sórí um, èmi gan ò lè dáríjì ra mi tí bá tó bá pẹ́ ta lọ ti padà gbọ́n tó wà lẹ̀ torí ẹ̀ mo wá bá ẹ̀ jọ nítorí ọlọ́ má bínú. ní sùúrù báwo ṣé mọ́mí mi tó ti mọ̀ ẹ́ ni màá lọ bá ń pẹ́ ẹjọ́ pa àfẹ́sọ́nà mi lòun ò fẹ́ mi mọ́ àbí àwọn ọ̀rẹ́ mi tó ti mọ̀ pé àìrọ̀ owó ti lọ́kọ o àbáwọn ọkùnrin jẹ́ pé òun ti torí ti tiẹ̀ mú fi wọ́n ṣàkọ níbo ló ti fẹ́ kí n ti bẹ̀rẹ̀ kí ló fẹ́ kí n sọ fún wọn kí ni mo fẹ́ fojú jọ ẹ́ I understand. Mo understand ẹ náà. Mo understand ẹ torí ẹ̀ náà mo ṣe ń bẹ̀ ẹ́. Má bínú. Má bínú. Mo dẹ̀ fẹ́ kó o realize pé gbogbo relationship kan ló máa ń lead sí marriage. Lóòótọ́. Ó yẹ ṣe mọ̀ ó sì pé gbogbo relationship kan ló máa ń lead sí marriage. Pẹ̀lú gbogbo I love you I love you I love you. Níbo ló fẹ́ kí n ti bẹ̀rẹ̀ náà? Ọ̀dọ́ tó lọ mú àwọn àfihàn sí wa. Àbó ti lẹ́sẹ̀ kan tó wẹ́ pé mo ti ṣẹ̀ sọ fún mi màá bẹ̀bẹ̀ ṣó ti lẹ́sẹ̀ kan tí mo ṣẹ̀ ni. Àmọ́ fẹ́ ká gbà fọlọ́run. Àmọ́ nínú ó burú o ó burú ó burú gidi gan burú léèyàn. i'm sorry. má fọwọ́ kàn mí má fọwọ́ kàn mí má jẹ́ kí ọwọ́ ẹ̀ kàn mí rárá ó burú léèyàn ó ṣe jẹ́ pé sìn ó ṣe jẹ́ pé sìn ó jẹ́ pé sìn ló wọ́n kó ní jẹ́ ìwọ́n fi sílẹ̀ fi sílẹ̀ fi sílẹ̀ fi sílẹ̀ ó jẹ́ pé sìn ló wọ́n kó ní jẹ́ ìwọ́n. wọ́n máa lọ wọ́n máa lọ kí ló dé wọ́n máa lọ dídé náà ó má jẹ́ mo máa kí ló step am fẹ́ wọ́n máa lọ ó ṣe ó ṣe ó ti fẹ́ máa lọ wọ́n máa lọ wọ́n máa lọ wọ́n máa lọ wọ́n máa lọ. tó bá ti rí mi nínú kọ́ńpù máa ní convenience. tó tán. yes. bẹ́ẹ̀ wo ló ń bá sọ̀rọ̀ sáré lẹ́kọ̀ọ́ lára hmm. ẹ mi ò sàn láì nígbà wo. àmúrí ẹ sàrò tó ń bá bá yà. ó Bímbọ́ kì í ṣe gáàyè ẹ ti nífẹ̀ẹ́ mi rí hmm. ta ni Bímbọ́ ẹ̀wọ̀n pé from nowhere hmm. ó ní gan mi ìtàn wa bọ̀ nìyẹn. ìdè ìrora fọlá kó jẹjẹ kó rí bímbọ bí bímbọ wá rí nífẹ̀ẹ́ jẹ́ kó rí nífẹ̀ẹ́ mi náà náà kájú máa mọ nǹkan tí wọ́n bá ara wọn sọ. àmọ́ ọlọ́mọ relationship ẹ̀ ti serious o kẹ́yìn kan máa da sansan sínú gàrí ẹ̀ o. Hmm, ṣé yín mọ̀ bẹ́ẹ̀ bá sọ ni. gbogbo ọgbọ́n bí ti mo bímbọ ni ṣé wọn pè mí àti nífẹ̀ẹ́ mi jọ sẹ́ẹ̀bù ní Kaduna ni ṣé ìfẹ́ láti ní ìtàn ìbẹ̀lẹ̀ ẹ̀yin àpòkò pípò ah, ah. ẹ ṣáàjì ṣo kété ló fún sílẹ̀ bí o. à ń tẹ̀lé lẹ́yìn. <laughs> Ah, Wilson ọ̀rọ̀ tó sọ kalẹ̀ ọ̀rọ̀ tó lágbára nílé ayé nǹkan méjì lèyàn gbọ́dọ̀ wà very very careful fún tó o gbọ́dọ̀ jẹ́ kó fẹ̀ láṣọ ya tàbí kó fara owó obìnrin torí owó ní agbára débi wípé tí ọ̀rẹ́ méjì bá wà torí owó wọ́n lè fara wọn láṣọ ya wọ́n lè para wọn wọ́n lè destroy ara wọn èmi ò kì í ṣerú ẹ̀ o mi ò lè destroy yàn mi ò lè pààyàn torí owó ṣùgbọ́n mo lè ropa mo lè rò dé Maiduguri tó jìnnà jù Nàìjíríà yìí mo lè rò Dubai kí n fẹsẹ̀ rìn dàdí sòwò ṣé wàá rí ọ̀rọ̀ olóbìnrin dé mi ò báyọ̀ dá sí i ṣùgbọ́n ẹlòmíì torí obìnrin ó lè pa èèyàn ó lè pàbúrò ó lè pẹ̀gbọ́n ó lè destroy ilé ó lè destroy community can you see. bàbá pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ sọ kalẹ̀ yìí ṣé ẹ mọ̀ pé mi ò fẹ́ wà láǹtẹ̀ mi àǹtí mi ìdẹ́ ń ṣe oníwàhálà ṣé ẹ fi pé bí a kì í súngbéyàwó yẹn síwájú. ìyẹn náà tó rọ́ǹgì yes ó ṣe máa postpone ìyàwó torí pé ìwà àtẹ̀yàn kan ẹ̀ ń tẹ́tẹ̀ ara yín ẹ̀ ń tí ò fight ẹ tí ò wà òkè tó ẹ tí ò ní connection tó ẹ wà wá sá ìwọ asá torí pé o o ń threaten ẹ no that is wrong ibi tó bá le ibẹ̀ là ń bọ́ ọmọkùnrin báwo ló ṣe máa torí pé èèyàn kan threaten ẹ tó máa sọ pé mi ò ṣe wedding mọ́ kò fight tó ẹ kò handsome tó ẹ kò ní connection tó ẹ kò ní gbogbo nǹkan tó ẹ bí kí bí kí ex i mean past kò máa threaten present ìwọ ni present òun ni past kò sọ náà tó fẹ́ gbégbà you have to go on with the wedding that's all ó mọ̀ kan tó under the constitution of the federal republic threat to life kò bófin mu so mo advice here, lọ police station lọ report pé ẹnìkan threaten life me. Oh, possible go jẹ́ pé wọ́n ló máa wà nígbà tó máa ṣe wedding <laughs> tàbí ní tension àkàrà máa ṣe wedding lọ ni <laughs> ọpọlọ wà ní orí mi jù owó ni ò sí tó bá tó fọpọlọ mi sọ me. mi ní kó you. Come. My kan màá me. To what mi tó me? To fọpọlọ mi tó tó fún mi ń gò pa tó fẹ́ ń gò kan tó bá fẹ́ fáínà ọpọlọ ìgbín ọpọlọ kọ́ níbi owó ni o sí. Thank you. Thank you, sir wọ́n jàre ọkùnrin sí ẹ̀rọ oníjó máa ń múra bí obìnrin látàárọ̀ kó ti dá mi dúró síta mi. ọkọ ìyàwó tiẹ̀ náà rẹ̀ ni mo dẹ̀ tún rí rí tó ẹ pé nǹkan òkè kálára ah, gbogbo nǹkan má ṣìpọ́nlẹ̀ àánú ẹ̀ ń ṣe mí ok bọ́ọ̀ tó fẹ́ lo sátidé bẹ̀ drinks sátidé bẹ̀ ẹ gbogbo oúnjẹ tó fẹ́ ṣe àti ìmọ̀ kankan àmọ́ anything ọkàn ẹ̀ kàn balẹ̀ ẹ. ọ̀rẹ́ mi wọ́n má wọrí ara ẹ̀ gbogbo ẹ̀ náà la máa ṣe gbogbo ẹ̀ la máa ṣe má wọrí ṣùgbọ́n. ta ló ń bá sọ̀rọ̀ fún IPO tó wà ní charge case bọ̀bọ̀ bímbọ yẹn ni. kí ló sọ pé ó ṣẹlẹ̀. wọ́n ló ti padà sign ọ̀dà tí kìnyẹn ó dẹ̀ ti jẹ́ kọ́ mọ̀ pé kò sí nǹkan tó máa ṣe mí kò dẹ̀ sí nǹkan tó máa ṣe yàwó. o bẹ̀tà bẹ̀tà ẹranko ní bọ́ọ̀ yẹn mi ti ọmọ tí nífẹ̀ẹ́ mi kan ti pàdé irú ẹ̀. nígbà tó ń sáàbù ní kánò gbà ẹ̀ nígbà tó ń sáàbù ní kánò gbà ẹ̀ àpòlẹ̀. dáàdì. ṣùgbọ́n ẹni àwa lọ̀rọ̀ lákò. ẹ káàárọ̀. ṣàlàfíà ni mo kọ̀rọ̀ rẹ́ ni kò dénú mi o. ó ṣe mí lẹ́fù tá a jọ wà àti kó lẹ́fù ara àtìra wa lẹ́fù bàbá sọmọ lẹ́fù fámìlì òun lájọ wà èmi àti ti wọnú ara wa ẹ má jẹ kákà máa wò wípé ẹ ara àta ni ó ti jẹ pé nígbà tó bá dípa fẹ́ rìn láti bí lọ sẹ́pẹ̀tẹ́dò àbá fẹ́ lọ ọdún mọ́tàlẹ́ máa rántí èmi nígbà tí nǹkan jíjẹ bá dé ẹ̀ ní rántí mi gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí kò yé mi. ok jẹ́ kí n là yé ẹ àfẹsẹ̀ wẹ́dí báyìí àbí. bẹ́ẹ̀ni. ẹ ti ra taba o ẹ ti ra epo o ẹ ti ra magi o ẹ ti ra yọ ṣé kò yẹ kẹ́ ẹ pè mí kájọ jókòó pé òkè iye ata báyìí la fẹ́ rà iye magi báyìí la fẹ́ rà iye epo báyìí la fẹ́ rà iye iyọ̀ báyìí la fẹ́ rà kẹ́ ẹ pè mí kájọ jókòó kájọ plan ẹ̀. dáàdì hmm? ọkùnrin lẹ́yìn àwọn obìnrin ló ní láti ṣe gbogbo yẹn ìjọ yẹn gan ẹ̀yin gan ẹ máa bízì pẹ̀lú àwọn àlejò tó ń wáyé bọ̀ hmm. èmi gan tó mo jẹ́ ẹ̀gbọ́n ìyàwó èmi náà máa bízì àwọn kẹ́tìrà ló máa ṣe àwọn olópò máa yanjú gbogbo ilé olópò ni mí ah, ah. mo rí olópò ni mí oríjìnà olópò iṣẹ́ àárọ̀ mi kankan mi ò fi hàn ní o iṣẹ́ àárọ̀ mi ni mo mọ pa nǹkan ṣíṣe bàjẹ́ ìjọ yẹn tẹ́ bá gbéṣẹ́ fún mi jẹ́ sọ̀kan fún ẹ epo gára la máa lò epo gára ò kì í sùn kò sùn rárá tàbá wá fẹ́ kí àwọn èèyàn jẹ ẹ̀fọ́ kí ni wọ́n máa dùn ẹ̀fọ́ gambia ni gbogbo ẹ̀ ni mo ti mọ̀ iye màálù tá a máa pa iye àwọn tó máa fẹ́ àwọn tí wọ́n máa pa iye ọbẹ̀ tá a máa sè iye oúnjẹ tá a jọ lọ mo mú fúra rẹ̀ ṣiṣẹ́ bíi èkuru ègbó kò sí tẹ́fẹ́ ní pàtí tí mi ò ní sẹ́kùn yìí. dáàdì dáàdì mo mọ̀ pé kò ń ṣe yín fẹ́ gbà bọ̀ ẹ má wọrí màá gbé contract yẹn fún yín oh, ṣe ti understand. wọ́ọ̀rẹ́ wọ́ọ̀rẹ́ gbàdùn. sori kìnní kan wà ní ayé tẹ́ ẹ mọ̀ sori mi mo yẹ wà mo gbélé haúsá dáadáa so ti yẹ mo mọ̀ pé nothing goes for nothing èmi mọ̀ so tó bá gbé contract yẹn fún mi mo promise mi tí mo yẹ máa fi ra materials o ten percent fún mi ẹ̀rọ mi ni mo sọ ọ̀kẹ́dẹ̀ twelve jáde ẹ má wọrí. fifteen ẹ̀yin lẹ máa ṣe ẹ jẹ́ ká lọ gba gbogbo estimate ẹ má wọrí. mo kò tí n bá ṣèṣù fún ẹ mo mọ ẹyin dípì. ẹ máa ṣe porridge náà. o olùbáwò láàánú. ẹ mọ̀ pé a lè fi dá àwọn ọmọ yẹn nìkan. ojú ẹ̀ ń dán o. àìgbé tẹ̀yìn kan ò bá a. adẹ̀kú palẹ̀mọ́ ti tọ̀rẹ́ yín. Eh, eh, tọ̀rẹ́ mi àbí. Ah, gbọ́ àbí ẹ̀kú sọ fún wa bọ̀ wá. wẹ́ àfi sùúrù sùúrù ni àbí kí la fẹ́ ṣe sùúrù náà ni. bò ó bùrà tún bùrà tún jẹ́ ẹ̀ṣẹ̀ mi kan. èmi seriously ẹ̀ṣẹ̀ mi kan. kí ni mo ṣe. bọ ẹ mọ̀ pé kò ṣe irú táìmì ilé ẹ̀kọ́ rẹ̀ yìí kò fi mí sílẹ̀. tolu tolu tolu wò ó jẹ́ kí n jẹ́ kí n jẹ́ kó yẹ dáadáa o ṣáà mọ̀ pé láti ilẹ̀ tẹ̀ ti ń fẹ́ra yín ni mo ti wà lẹ́yìn ẹ̀ kò sí ìgbà tẹ́ bá jàgbọ́n ni màá ń ṣètò ẹ̀ ó kàn yarí mọ́ mi lọ́wọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé ẹ̀wọ̀n ṣe mọ́ òun ṣe mọ́ mo dé ń bá sọ bá sọ bọ́ kí ni mo fẹ́ ṣe at least èmi ṣàkọ́ mo fẹ́ fẹ́ so má bínú tọ̀tọ̀ ọlọ́run máa ṣọ̀nà ẹni rere. èyí tó dáa jù náà ni o ti níṣẹ́ gidi lọ́wọ́ mójútó dáadáa kó di nǹkan láṣọ ọ̀hún stand lágbára ọlọ́run máa fọ ẹ lọ́kọ̀ tiẹ̀. Hmm? ọlọ́run jàre um, ṣé a máa rí ẹmọ èdè àmì. ọ̀ọ́ mo lè wá o ó lè fẹ́ kí n fíìl tí máa wá síbẹ̀. mo understand ẹ máa rí jẹ́ kí mi tètè máa lọ́ọ̀tì. àwọn ẹni sùn àìjẹ́ kí n fún yín kàn á ṣe ìjẹ́ mílà kẹ́tẹ̀ mọ́ ṣẹ̀dá. ó máa ṣe ìyọnu máa ṣe ìyọnu máa ṣe ìrọ̀tò ló máa rọ máa tún máa dé ní. bí kí ni bí pé kí ni báwo rí ẹ nẹ́sà ti bá wá gbogbo ilé ìkọ́lé mi ti ẹ máa jẹ iyán ló máa gbó fún mi kó tẹ́kẹ̀ẹ́ rẹ. kò sí wàhálà iṣẹ́ gan kẹ́tẹ́kẹ̀ẹ́. ẹsẹ̀ ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ẹ dákun sọ̀rọ̀ lọ́hùn ẹ kàn bá ń wo lẹ́tà yìí ẹ bá mi wò ó ṣé eléyìí jọ sack letter ni àbí promotion letter ó ní ẹ bá ń kà ẹ dákun. ẹ jọ. kí ló dé tẹ̀ ń ti lẹ́tà síra yín báyìí ebi gbogbo yín lẹ kàwé ẹ sọ tí máa bẹ. alọ́tàn jẹnẹrétọ̀ kí ló mú lọ́wọ́. ó fọ́ nìyí. kí ni ń pa wọ́n lẹ́kún. mo ní ẹ bá ń ka lẹ́tà ẹ ẹ rẹ́rìn kí ni tó kọ́dọ̀ ìgẹ̀gẹ̀ ẹjẹ̀ mọ́. ṣé bó ní fóònù. ẹ mo ní mo ní fóònù. ṣé bí fóònù yín browse. ẹ wọ́n ní mo browse. so since tó ń browse ẹ tẹ̀ sórí google kí n béèrè lọ́wọ́ Google ah, ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi ni etí ẹ kọ sínú ìwé eh. kí n lọ béèrè lọ́wọ́ Google alẹ́ ẹ̀ ní wà ah. ẹ̀ dáa gbogbo bí mo ṣe ń gbé yín mọ́ra pé kí kí n máa fi ìwà tèmi kí n máa fi tó wà yín ṣe ẹ fẹ́ ìsọmọ tí wọ́n gbé sórí bẹ́ẹ̀dì ọmọ lẹ́lẹ̀ ni ẹ yá wèrè o wàhálà ẹ yá wèrè o àgàgà ìwọ ìwọ yìí tọ́wọ́n sọ Ṣàngó kiri mo mọ̀ pé o lè ní wàhálà jọ tó ti délé sẹ́yìn ni mo ti mọ̀ pé o lè ní wàhálà ẹ dákun kílẹ̀ ń wá ṣubú mi gangan fún kí ni kí n ṣubú nílé iṣẹ́ yìí kí lọ́ọ́ dà fún yín sóòlì kẹ́ ẹ lo òkè ni sẹ́yìn ń kẹ́ ẹ lo òkè ni. àwọn kọ́ la fún ẹ sack letter wàá nídìí láti lọ bá àwọn ọ̀gá lókè àwọn tó fún ẹ sack letter ni kò padà lọ bá kí n ti wa. ẹ kí ni lẹ́tà tí wọ́n fún mi kí ni kí ni kí ni kí ni mo ṣe gangan kí lẹ́sẹ̀ mi eh, what is my sin kí lẹ́sẹ̀ mi. tẹ́ ẹ bá dẹ̀ ṣọ́ra a máa lọ implicate yín lókè a máa sọ pé ẹ fẹ́ gba fóònù wa ẹ fẹ́ rọ̀bù wa. ayé tún parọ́ mọ́ mi ẹ parọ́ mọ́ mi pé mo fẹ́ jalè mo tún rẹ́pù. sẹ́rí bẹ́ẹ̀ bá ro bírò mi nílé yìí má gbẹ̀yìn má gbẹ̀yìn làgbà lédi ìró bẹ́ẹ̀ ni màá gbẹ̀yìn gbogbo yín ni lẹ́tà yóò ní kémi òkú òǹbí o kò sì ní lọ o ń lọ lónìí ni èmi ò tó padà wá síbi iṣẹ́ láàárọ̀ ọ̀la ẹ gbàgbé òsì ẹ gbàgbé wèrè ètè yín ètè yín lẹ́jọ́ ohun tẹ́ẹ̀fì jọ ohun tó fi di tí wọ́n fẹ́ mi ní sacleta èmi pẹ̀lú gbogbo ìgbìyànjú mi nílé iṣẹ́ yìí sọ́yẹ́ kórìbà ayẹ̀sẹ̀jọ́ bẹ̀rẹ̀ ja ni ajá lójú oorun ajá lójú ayé ìrìn ibi tá a ti níjà ẹ gbàgbé òsì. ìyẹnsẹ ni mọlúù fi rìn ìgbéga àti wọn fi pa. ẹnu náà ni kò máa fi rìn lọ ẹnu ẹ náà ló sì máa pa ẹ. ǹjẹ́ o mọ̀ pé ẹnu ọmọ òsì yìí ló kó bá. Are you serious? Yes bó ṣe lọ nìyẹn tó lọ ń ro ẹjọ́ tó lọ ń sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin nífẹ̀mí àti wilson tó lọ ń sọ fún bọ̀bọ̀ ex boyfriend nífẹ̀mí yẹn ah. ayé wo ò fẹ́ mọ bó ṣe rí ẹjọ́ òṣì kó máa rojọ́ kó máa kà kó máa kà kó máa kà òun náà ló gbèdé ọ̀dọ̀ àwọn ọ̀gá táwọn ọ̀gá fi sáàkẹ́ báyìí. ìbákà ló ń bá ṣiṣẹ́. ìbákà náà ni i'm ó tẹ̀ bẹ́tà yẹn ti le gan o a ó ti le ju bó ṣe rọra o a ó ti le ó ti le ah àti lè ó tẹ̀sí wá gbọ́ pé fẹ́ ṣe wẹ́ẹ̀dì lóòótọ́. Ah. <laughs> báwo ni kò ṣe lè gbọ́ mo káwọn kan òkú láìgbẹ́ ṣe jọ ń move tẹ́lẹ̀ náà wọ́n láti sọ fún fúnra ẹ̀ náà àmọ́ àbárí ń sọ̀rọ̀ báyìí ó wà dùn ó dùn ah you need to see her. you need to see her bó ṣe ń ké break down ó ké gidi gan kódà mo feel fún. kí ló lè máa dùn náà kí ló ń dùn fún after all mi àti òfin ra mọ́nà fine ẹ fẹ́ra mọ̀ náà ṣé wọ́n sọ fún bẹ́ẹ̀ ṣe bí wọ́n kàn ń sá fún avoid ẹ̀ pé ẹ nìkan ni sórí lè sì tẹ̀ dáhùn tó jẹ́ kó yí gangan pé nǹkan báyìí nǹkan báyìí these are the reasons tí mi ò fi fẹ́ ẹ mọ́ o àwọn kan báyìí báyìí ó sọ fún náà ó kàn avoid òun gan ṣe ń bí ipò ṣe padà bọ̀. ó bu wà tí mo fi ìwọ̀n yẹn kó ti mọ̀ náà owó náà wọ ọmọ yẹn ṣé irú ọmọ bẹ́ẹ̀ lọ yẹ kí n fẹ́ sílé ni ọ̀rẹ́ you need to see her uh, uh, bó ṣe ń kí break down wo ọmọ yẹn lè ti wá change ah how to change okay, change ó lè ti change But kó bá mọ̀ kó bá mọ̀ náà ok ṣé torí pé o ti wá change ẹ̀ ṣe kí n fi ìyàwó tí mo fẹ́ fẹ́ àbí. no no no mi sọ ẹ. ẹ o sọ kí ló wá bá mi sọ. o ṣe ó yẹ kó pè kó lè explain fún ẹ. àwọn kan báyìí àwọn kan báyìí ló jẹ́ kí n yẹra fún ẹ ó mọ tẹ́mi bá ti advice pé lọ́mọ́bì kan bóyá mọ sí ló mú ẹ lọ sọ́dọ̀ pásítọ̀ àbí kankan wọ́n ní pé ìràwọ̀ ẹ méjì para mọ́ ìyẹn sì ṣe sásá bẹ́ẹ̀ tí kò kàn lè lọ kó easy. ọ̀rọ̀ mi àtọmọ yóò wọ ọmọ náà ṣé gbogbo ẹ náà ló máa ń ṣojú ẹ tí wò ó rí pé everyday club ni òun gan ló máa ń wọn létí pé o ọkọ mi o alẹ́ yìí ní ladies night o tí ní yorùbá ní ladies night pọ̀lá jẹ́ kí ní kan night you know club yìí ti pọ̀ jù náà fàájì ti pọ̀ jù ṣé bí ọmọ bẹ́ẹ̀ lọ yẹ kí n gbé sílé ni. ọkùnrin ṣé o ṣe mọ yẹn ni jọ nígbà tí ó bá sọ fún mi kẹ́ ẹ lọ club kẹ́ ẹ lọ báyìí báyìí báyìí fàájì kí ló tí wò sọ fún pé o like ẹ kó dẹ̀ correct ẹ o ní ṣe bọ́ọ̀ ló sọ gbogbo club tó lọ. ilé ẹjẹ máa sọ yẹn fún mi. ok kí ló fẹ́ kí ṣe báyìí. o ṣe that's a very good question nǹkan tó fẹ́ kó ṣe ń sìn ẹ̀ pé pé síta down bá sọ̀rọ̀ you know mo sí lórí lóríṣiríṣi àwọn reasons báyìí báyìí báyìí ni ìyá àṣẹ lè fẹ́ àpò kó má bínú ìyẹn ò dẹ̀ stop bí bóyá tó bá need any help tó lè ṣe fún jẹ́ kọ́kàn ẹ̀ tutù kọ́kàn ẹ̀ balẹ̀ àódùn ọmọ ẹ̀ o gan ah ó dùn ó dùn ó dùn. anyway so o ṣàṣìlè nọ́mbà ẹ lọ́wọ́. Ah, rọra wo ló ń sọ yẹn o ní nọ́mbà girlfriend yẹn. <laughs> nọ́mbà tí mo ní gbà yẹn mo wà ṣọ́ọ̀bù ṣe lọ́mọ bọ̀ fún mi ní ìdó wà lọ́wọ́ yẹn. mo mọ ọ́fà so zero zero. baby dance for them o. Oh like it's your birthday ìfẹ́ wa tó jí ò ní kú ìfẹ́ wa tó dùn ò ní korò we'll be together forever ever nobody fit come between us nobody. Ah, if I don't know, say now you be the one wey go give me joy. enjoy. If I don't know, say now you be the one way go make me happy. Make me happy. If I don't find for a long time, i time. if don't connect with you one time, this our love is so strong. Oh, eh. I wa tó you ò ní if Ìfẹ́ wa to do dùn ò ní korò. We'll be together forever, ever. Nobody. become between us. Nobody, don't go. You are the angel of my life. Don't go. Ah! Ah! Linda, Wilson. gbẹ ìwọ ojúwa ẹ lọsọ gangan o sọ o fẹ́ máa kíìsì èèyàn jọ ta ló kíìsì irú àlàwò ló lá gangan let me know ó ti máa jù mí. aláwo you ń a kábíjà you tell me. Hey, daddy. dadi hmm? mo rí èmi àti ọkọ wíwúsí ọkọ ń tẹ̀ láti romance ara wa ó ń tẹ̀ láti kiss mi báyìí ogun lè wọ́n jù mí. ìwà tí wíwúsí kiss ara yìí hmm. wọ́n ń tẹ̀ ń tabẹ̀là ó lè rí ó lè rí láíláí ó lè rọ́ mi look at you ó jí kó oorun bó ṣe fẹ́ yáyé ṣe fẹ́ dáa ó jí bẹ́ẹ̀ lókè ṣe fẹ́ dáa ó kàwé tó ìrèkúrè ló rìn ọmọkọmọ ló bá ṣe wá sòsì bí ìwà àti wíṣìn rẹ kìrìsì ara yín tí lọ́dún yẹn sọ pé láìkẹ́ àbí má bàa tẹ́lẹ̀ jẹ́ sórúbìnrin tó bá ti jí láàárọ̀ tí ò bá ti lé fújọ tó ti jẹ́ pé ọkùnrin ló ń lé kó lè méèkì ẹ̀ láyé kó lè bẹ́gbẹ́ pé gbọ́n tí mò ń sọ Kádíjà kàwé ẹ̀já tó bá kàwé tó wà òkè fúnra ọkùnrin ló máa béèrè bọ́ bọ́ ṣe wà tọ́lẹ́fẹ̀ ìwọ ìwọ ọgbọ́n tó lé pé agbára ta ló ń ṣe káàkiri ó kàn fún arọ ṣeré ní òòjọ́ mi rárá láti kékeré mo tẹ̀pá mọ́ṣẹ́ ló dé gbé mi dépò tí mm-hmm. mo wà má ṣe hó má ṣe hó kọ́ra kí ọ̀nà mi ní ló gbé mi dépò tí mo ò ní fẹ́ wísìn o torí mi dékìlì bá ti fẹ́ wísìn relationship mi àti wísìn ó máa bàjẹ́ ni mm-hmm. you are not responsible so mo prefer kí n mú wísìn kí n fi ẹ sílẹ̀ tó bá gbà láti fẹ́ èmi ni màá dàrú kò ní fẹ́ o kò ní fẹ́ o lọ́ọ́ ka ìwé ẹ̀ nígbà tí obìnrin bá kàwé tó bá wà òkè àwọn èèyàn ló máa wá bá kò ṣe òun ló máa tirẹ̀ mọ́kùnrin lọ́rùn tó ń sún lọ́rùn obìnrin yẹn ṣe nígbà tí ẹ̀rí tẹ̀sí rí ni tẹ́fẹ́ sí tẹ́fẹ́ sí tẹ́sí bá ti rí sí wá kìsì ẹ̀ ni. kò lè fẹ́ o. ojú ló máa ṣá máa fẹ́ra wa. ó máa bẹ̀tẹ̀ ṣé wọ́n bá bẹ̀tẹ̀. máa bá kàwé ẹ̀ kó ló máa ṣe kó ló máa ṣe gidi ṣe ń wá wí sórí bí ẹ ti ń bẹ ṣe ló ti ń sọ ló ti ń bẹ ṣe kó láì tó láì jẹ. ṣé ìwé lọ fi ń ṣe ni òun lè yàn àtọ pé sa love ara èmi love wọn táwọn bá tẹ love mi máa create love bí a ṣe máa ṣe wípé kẹ́ máa support mi ni. ọba máa kí sara lórí chair ni àbí. o ò ní fẹ́ òótọ́ mi sọ fẹ́ o ò ní fẹ́ wísìn. love lọ́ọ̀bù ọkùn wísì èmi lọ́ọ̀bù ọkùn wísì. wísì ò ní fẹ́ ó bá àìjẹ́ gbọ́n kò ní fẹ́ láyé. kò ní bẹ́ẹ̀ mọ̀ torí mà kó rẹ̀ sùn sínú. ọmọ yẹn mi. mà kó rẹ̀ sùn sínú. Ah. straight kí ló dé náà ó sún lé ní irú oorun wo ló ń sún láàárọ̀ kùtù báyìí náà. alágbàgbà sórí wẹ́ẹ́dì àwọn onífẹ̀ẹ́ mi ọmọ yìí o èmi ẹ̀ yé o ìwọ ṣe lè ọyàn tán. owó jẹ́ ìsọ̀kọ̀ pẹ̀lú ṣọlẹ́ni tó bá sọ pé pàtí yẹn ò dùn ọ̀tá ajé ló nítàn ẹni ò dẹ̀ fẹ́ nǹkan rẹ̀ láyé ó dùn bọ̀ kò wá ń ṣe pé torí kó dùn yẹn ká wá pa iṣẹ́ tì nígbà tí wọ́n sọ pé kò yẹ ká lọ síbi iṣẹ́ lónìí ó dáa gbogbo iṣẹ́ ta fílẹ̀ sọ́fíìsì ta ló fẹ́ bá wa ṣe. bákan méjì ló ẹni mísítẹ̀ẹ̀kì náà wá ṣe wá tó mìíràn ọtí àná ṣe ń Dre, why are you not serious all the time? Kò sígbà kan tó máa ń serious báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ah, ah. Èwo ni ọ̀rọ̀ sáàkì inú ọ̀rọ̀ tàwọn tó wà nílẹ̀ yìí? Ah, Èwo torí pa mutí, mutí ni kán sáàkì ẹ̀. Àánú ẹ̀ ṣe mí. Ṣé ṣé ṣé o rò pé iṣẹ́ easy ati rí ni? Kán sáàkì tó máa sáàkì ẹ̀ ti Liability sí lọ́rùn náà. Eh? Wo má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ o, o I just want to do something for me. Mo fẹ́ compose ara are you getting it tàbá ti she magic anybody mú nǹkan tó ń you get me eh? just keep yourself anything tó bá ti understand the system gbé mi màmá sọ̀tẹ̀ àdúrà i'm talking to you please now i'm talking to you now. I want to hear me. ìṣẹ̀lẹ̀ ẹ ìwádìí ìjẹsàárẹ sùn lẹ́dọ̀ tó débi iṣẹ́. three why you dey be like this eh? why you dey be like this. báwo ni ṣe ṣe báyìí ṣé kó ṣe tó kó bá mi ra kí ní ẹnu sálẹ́sà yìí bàbá ṣe àwọn mo sọ fún yín pé máa rà ẹ rí pé bẹ́ẹ̀ pèmí yẹn mo sọ fún pé ilé mo ṣe wà ẹ rí pàtàkì ẹ náà rí pé èmi ti débi ṣe báyìí èmi ń bọ̀ ni so ẹ máa rè tí má ti parí tíwájú tí mo ní mẹ́sìn yẹn so máa jọ náà sìn tí wọ́n máa gbé padà máa fi ní ní méje ọ̀gbọ́n fẹ́ jáde ẹ máa rè ó pọ̀ ju twenty minutes máa gbé náà sìn máa dá padà so òun nìyẹn ah, ah, ah, bàbá ó ti pẹ́ ẹ̀ jẹ́ ní sìn jẹ́ ní sìn níwọ̀n mo jẹ́ fi sí i ṣe ti rí. so. báwo ni cover radiator yẹn. ní owó owó owó owó owó twenty. ṣé báṣì yẹn ọ̀dẹ̀ ṣe wèrè mọ́ ṣé kó sọ́n kó ti géjọ yìí ṣẹlẹ̀. Ah, ẹ̀yin náà ń ṣe é pé. o ṣọ pé ọwọ́ yìí ilẹ̀ gangan ló ra sí. ń wọ gan ni o. ẹ̀ ń ṣára ta. for now ọmọ nǹkan tó ṣẹlẹ̀ torí pé mò ń kan kó o lè gbé mọ́tò yìí lọ sàn so ìwọ máa gbọ́kadà lọ wà lọ get kí ní exhaust yẹn torí mo fẹ́ lọ wẹ̀ ẹ́ torí tí mo máa fi ṣe tán mo move lọ síbi tí mo lọ twenty minutes yẹn ni kò gbọdọ̀ pẹ́ o. ẹ má wọlé ọmọdé sìn yìí mo Chama! Ah! Chama! àti nífẹ̀ẹ́ mi àti nífẹ̀ẹ́ mi àti nífẹ̀ẹ́ mi. sáà ti dá èmi lóhùn kéèyàn máa bá tèmi lọ. kí ló ti dé. Ah, ah, ìwọ tún ni báwo ṣé òun tọmọ lọ́wọ́ ń bí ni tí mo fi wá kí ẹ àbí kí òun sọdún ó yẹ kó mọ tí n bá ti wá sọ́dọ̀ ó yẹ kó mọ ohun tí mo ti torí ẹ wá nà. Ah, bùdá mi kò sówó lọ́wọ́ mi ṣé every time màmá fún yín lówó ni ẹ dẹ̀ pé nífẹ̀ẹ́ mi nà ọ̀hún ṣèbá àbúrò mi ni. <laughs> ó fún mi lówó lóòótọ́ mi jiyàn bọ́ ó yẹ kó mọ̀ pé ẹ̀gbọ́n ni ẹ́ àbúrò ẹni nífẹ̀ẹ́ mi tí ẹ ló yẹ kó máa ga jù ẹ tí ẹ ló yẹ kó máa ga jù dá mi lóhùn. bọ̀dá mi ẹ mọ̀ pé mi àti nífẹ̀ẹ́ mi gap tó wà láàrin wa kò pọ̀ rárá wọ́n yí ẹ̀ péré ni mo gbà lọ́wọ́ ẹ̀ so inú ẹ̀ máa gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀ kèmi náà yìí máa tọ́jú ṣéǹjì tó bá wà lápò mi jàre kó sọ́jà ẹ mọ̀ pé ìta gbẹ ìta gbẹ kò sí kankan báyìí lọ́wọ́ mi. ah ah ah ṣé recession dọ́dọ̀ tiẹ̀ báyìí ìwọ tó yẹ pé ilé ẹ̀ musa ti ń bọ̀ gbogbo ẹ̀ recession ní dọ́dọ̀ ẹ lórúkọ Jésù o sí account detail ni kí n forward àbí èwo. ok má wọrí máa transfer ó sí yín ẹ manage ẹ̀ bọ́ ẹ pé nífẹ̀ẹ́ oh, mi fóònù mi rìn. talk of the devil nífẹ̀ẹ́ mi náà ló ń pè. ẹ bá sọ̀rọ̀ kí n bá sọ̀rọ̀. ẹ ló nífẹ̀ẹ́ mi báwo ni ẹ kí ló ṣe wí tì ẹ wọ́n ṣe lọ sọ́sítù ah mo ah, pe ah nífẹ̀ẹ́ mi mò ń bọ̀ ah mo ah, dá mi. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. wọ́n pè yín níṣó ìwọ máa lọ sí ṣọ́ọ̀bù máa lọ sí ṣọ́ọ̀bù kẹlẹ́ tún ṣọ́ọ̀bù ṣe. kí ló ṣẹlẹ̀. ṣe ah, bá gbé bàgì mi bá gbé bàgì mi. o fara ẹ balẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ kọ́kọ́ mọ ọkọ ẹ balẹ̀ náà. àjọ ń lọ ni ẹ àjọ à. hello sir àlàáfíà ni a ṣì wà lẹ́nu ẹ o. hello sir ewu a ṣì wà lẹ́nu ẹ o kàkà kí ewé àgbọn lè le ló ń le sí o àmọ́ dókítà ti rán ọ̀nà eh, test ọ̀nà màá ṣe fún tó ẹnu ẹ̀ láṣẹ wáṣẹ àti rí result ó ṣe gba blood ẹ̀ ń sìn pé kán lọ ṣe test pé ká lè tó ń ṣe èmi ní kèmí sáré wá sí ṣọ́ọ̀bù ní kí n wá wo bá àwọn iṣẹ́ ìtajà sí èmi náà máa padà lọ bẹ̀ láìpẹ́ ìgbà. ẹ ṣé sà ẹ ṣé mo dúpẹ́ sà ókè sà ẹ tẹ̀kẹ́ Wixen ọlọ́run á bá mi fún ẹ lálàáfíà. ṣẹ́rí. mo lè mo lè ṣé ìgbésẹ̀ máa káwọ́ pinnu tẹ́ máa máa wò nílé Wixen ò máa gbọ́dọ̀ kú ntẹ yàrá máa fi ilẹ̀ lórí ẹ máa gbé kó máa gbọ́dọ̀ kú ẹ káwọ́ gbẹnú ẹ ṣe kọ́kọ́ sí. dadi àtijọ́ ta àtijọ́ gbé lọ sọ́sìpítù àtijọ́ yẹn láti wà lẹ́nu ẹ̀ kò sí nǹkan tí dókítà ò sọ kò sí nǹkan tí wọn ò yẹ̀wò lára ẹ̀ wọ́n ní kò sí nǹkan tó ṣe ni bẹ́ẹ̀ ni àfìgbà tí dókítà kan rọ tó sọ fún mi pé ká tẹsẹ̀ lébọ̀. ẹ tẹsẹ̀ ẹ lébọ̀ ìtọ́bánikẹ́ ṣe é ṣe é èmi ò mọ̀ tó mọ̀ ẹ̀ ní ìtòlẹ́ mo ṣe ní ti bá délé o màá wá bá a rú yìí o màá ṣàlàyé fún yín pé kó ní ká tẹ̀sẹ̀ ẹ lébọ̀ because mi ò mọ̀ tó mọ̀ ẹ̀. ìwé ọmọ tó mọ tẹ̀sẹ̀ lébọ̀. so ká pépé òbẹ sọ̀rọ̀ sí òkè máa lọ jẹlé o mọ kan tó máa ṣe o mọ tó máa ṣe lé. láàrin èmi àti ẹmu rírẹ mẹ́ta ká kọrọ fúnra tún àwọn méjìlá àbí oṣogun rẹ. abẹ́rẹ́ gbọ̀ngàn. oṣogun rí o ní ọmọ kan tó ń jẹ́ rẹ̀. ìwé ọmọ tó tèmi o mi ṣáà lè máa parọ́ mọ́ra mi mi ìmọ̀ ọkọ tó ń jẹ́. tí a bá ní kéèyàn tẹsẹ̀ lébọ̀ kan oògùn náà ní kẹ́sẹ̀ ẹ máa tó oògùn ó lè jẹ́ afa ó lè jẹ́ babaláwo ó lè jẹ́ pásítọ̀ ẹ kó spiritual ni wọ́n wí kí wọ́n sì má kú kó àdú oògùn ẹ tó oògùn ẹ gbọ́. kì ah! í náà ni ẹ máa bá wa yanjú ètò kù ṣé ẹ mọ babaláwo ta lè lọ bá. kí ló lóògùn mo mọ two hundred kí ni babaláwo two hundred sórí níbi tá a dá dé yìí mo mọ bàbá àkókò tó dé pé tó bá pẹ̀rẹ̀ lóko. bàbá mi ó ti sún mi because mi ò mọ orin tá à ń kọ síbẹ̀ dùn kò yé mi mọ́ abirú àìsàn burúkú wò lélẹ̀. kí ni nǹkan tó wá ń ṣẹlẹ̀ gan-an lórí ẹ̀. dókítà tó ṣe àwọn tẹ́sì kọ̀ọ̀kan fún sìn every time test test ló ń ṣe fún àdèrí pàtó wọn tún ti fẹ́ lọ carry another test ń sìn. ọlọ́run á máa fún lálàáfíà o ẹ eh, bọ ah, ṣé nífẹ̀ẹ́ mi wà bara jẹ́ jù báyìí. bùdá mi ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí tẹ̀dẹ̀ mọ àbúrò tẹni ẹ mọ̀ pé nífẹ̀ẹ́ mi ò lọ́kàn tẹ bá rà àbúrò yín ẹ ṣì mọ̀ tóró ti rù àánú ètí ẹ̀kọ́ ń ṣe mí kó sì mi ò mọ nǹkan tó tún kúrè sí báyìí èmi gan mi ò ráyè lọ mójú tọ́jà mi mọ́ ọ̀dọ̀ wọn ni máa wà twenty four seven eh, ìyẹn lọ síbítù yìí. ìyá ẹ eh, ó sùn mọ ìwọ náà ló èmi ò sáà lè lọ máa jókòó ti gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n yín ọkùnrin lèmi ìwọ náà ni ẹ́n so mọ ìwọ náà ló máa máa lọ sojúṣe bẹ̀ ìgbà wo ló tún wá likely kó lọ sọ́dọ̀ wọn báyìí. oúnjẹ tí mo wá sí fún wọn lè ṣe rí mi báyìí tí bá ti parí oúnjẹ tí mò ń sìn sí mo tún padà lọ sọ́sibítù yẹn báyìí. ó dàbẹ̀ àjọ débẹ̀ lé ni náà tún fi yẹn yọjú sí i. ok ok. ọlọ́run mi fún lálàáfíà. àmín iṣẹ́ ẹ̀gbọ́n mi ẹ pẹ́ fún sábà ṣe rí ibi tọ́lọ̀ dé ibi tó dé ohun tí ń ṣe ọmọkùnrin kó lágbára pọ̀. òde o ah, òde o èmi mo mú ọ wá bí má disgrace mi mo sọ pé wọ́n kàn báyìí ló máa ṣe ah, torí tọ́ ẹ̀ bó ṣe é ṣe màá ti ṣe ń le torí ẹ̀ mo ṣe ní kó gbé wá bí ìwọ ni mo trust ó yá mo gbọ́. ọ̀rọ̀ rẹ yé mi ṣá ìfọkànbalẹ̀ o mo ti ṣe lágbára pọ̀. ó ti sọ lẹ́ẹ̀kan ṣé ká gbé lọ́pọ̀ mi. àwọn máa ó máa bẹ́tà. mo lè ṣe fúnra mi ṣùgbọ́n mo bẹ́ẹ̀ ni mo lè ṣe ṣùgbọ́n mo mọ̀ pé irú ọ̀ torí pé mo fẹ́ fi pọ́n lé ni ọ̀rẹ́ mi ni. Ah, tọrọ bá rí báyìí tọrọ bá rí báyìí a jẹ́ pé ẹni tí ń ṣe mọkùnrin ẹni tó súnmọ́ bíi ṣọrun ni hmm. ohun tẹ́ wàá ṣe fẹ́mi rẹ̀ ẹ fọkàn rò ká ẹ fọkàn rò ẹ wo gbogbo ẹni tó bá ṣẹ̀ gbogbo ẹni tó bá ṣẹ̀. Ah, eh, ifá ó ti fẹ́ dàrú mọ́ mi lójú o ṣé aráalé ló ń ṣe ni ká mú ni àbí ẹni tó ṣẹ̀ o ti da méjèèjì pọ̀. pẹ̀lú ohun tí wọ́n fi ń jẹ́ èmi rí ẹni tó súnmọ́ báyìí òun ló nù. ẹ wo ẹ ti ìjẹ́ ká ní sùúrù ẹ má bòkò lọlé olóró mo ti mọ ibi tọ́rọ̀ ìtiwá o nífẹ̀ẹ́ mi àbúrò mi ọkọ tó ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń jẹ́ boyfriend and girlfriend síra wọn Bímbọ́ lórúkọ ẹ̀ òun ni ọ òun ló wà nídìí ọ̀rọ̀ àbúrò mi òun ló wà nídìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí because ó lérí ó léka mọ́ ipò máa rí ó dẹ̀ ti wá rí báyìí. ó ti wá yé mi báyìí nígbà ah. tá a ti mọ ibi tí ọ̀rọ̀ ti wọ́ ah. wá àbí tá a ti mọ ibi tí ọ̀rọ̀ ti wọ́ wá báwo lẹ ti máa wá rí bí n bọ̀ kankan báyìí. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ sẹ́rí eh? hmm. eh, tolú náà máa ń pariwo máa ń lérí lé ká. Ah, tolú. ẹ eh, ṣe sẹ́rí tolú gọ́gọ́ ló yẹ kí wọ́n sè fẹ́ tẹ́lẹ̀. ọmọ yẹn dẹ wọ́n máa máa lérí ní. obìnrin nìyẹn àbí tẹ ká fi yẹn sórí tóbìnrin hmm. ìgbà mi obìnrin òkè sábà burú bí àwọn ọkùnrin ìwọ fi tolú lẹ tàbá fara balẹ̀ yà kọ́ mo ti bí n bọ̀ tàbá wa débi tí o bá yẹ pé bí n bọ̀ kọ́.

bíbí bàbá gbéná kárí aṣọ kárí ìṣègbè mi náà bẹ́ẹ̀ dúró ọkàn mi kí o àyà mi kí gbangba o awo sọ pé ọ̀rẹ́ ni wa. ẹ mọ pẹ mọ pẹ mọ pẹ. ẹjẹ wá lè pẹ tẹ rí ẹ wá sóore kan fún mi mi ò mọye tó lè ní kó tó kọ́sì mi máa ná jọ máa yá mi kí ni. Ah, mo kì í lè ná kí ló mọ̀ tó mi ṣe. ìgbà kan máa mi ìsìláyìn ní kí ni. ọmọ mi ọmọ mi kí ni. yóò gbé lọ ẹgbẹ̀rún lọ síbi tẹ́lọ̀ kíá. fún mi ní kàkà kí ni lò. kò sí ní mo rà lẹ́yìn mi ò lè lọ o mi ò lè lọ o tó bá fún mi ní kàkà kí ni mi ò lè lọ o mo lójú mo kàkà lẹ́yìn ju wọn ni o máa wá kankan kan gbé kankan kí n lò àní ọba wa kankan mo tẹ́lẹ̀ kẹ mo tẹ́lẹ̀ kẹ kàfíìsì mi lọ́wọ́ mi ò ní lọ máa padà kòtò ní máa máa padà lọ náà. mo ní ọmọ ọlọ́fi gbàgbọ́ gbé mo ní ọfi gbàgbọ́ gbé mo ti wá ọjọ́ ọjọ́ ọjọ́ ẹja ẹja ọjọ́ lọ ma disgrace mi ṣe bẹ́ẹ̀ ọmú mi lọ ni ṣe bẹ́ẹ̀ mo mọ wa bí mo wá kankan fún mi kí n kàn lò mo kí n kàn lọ mi ò ní débẹ̀ máa ga bí ìsàlọ ni o mo ti gbọ́ wà gbére gbọ́. èmi ní sọmọkùnrin ẹni tí wọn kò bá lọ wá. ṣé mo bá bí wọn ni but ẹ̀yin àti bàbá kan jọ wá nígbà last time a dẹ̀ sọ fún yín pé wọ́n sí ilé ṣé ẹ fi pa àpárọ̀ ni. irọ́ ah, ah, irọ́ kẹlẹ̀ irú ọmọ tó dára báyìí àwa máa pa lọ. irọ́ kọ́ o ṣùgbọ́n kò kàn ṣẹlẹ̀ ní pé àgbẹ̀ ti sí lóhùn náà. a fún yín ní nọ́mbà wọn kí ló dé tẹ́ ẹ pè wọ́n. Oh, oh, ó ó tó ní wọ́n fún wa ní kọ́kọ́ ṣùgbọ́n láti ní oṣù kan sẹ́yìn láti pè mí lọ ọkùnrin dà mí oṣù àwọn òun òkè ó padà wá sí láti wá pè ọ̀rẹ́kẹ́ tó padà wá. ẹgbẹ́ wọn bí kan ẹ̀dẹ̀ ṣọ́ pé ṣe ní bí àwọn dáràn. ọ̀rọ̀ kẹ́ ọlọ́pàá jẹ ká rẹjọ ọ̀rọ̀ kẹ́ ẹ̀rọ̀ jẹ́ kó yẹ kí ìṣẹ́ bá padà rẹ̀ ẹ jẹ́ kó yẹ pé láti ọ̀dọ̀ nífẹ̀ẹ́ ní tiwa ìwọ́n yẹ kí wọ́n yẹ kí wọ́n very important mo fẹ́ kẹ́ iṣẹ́ fún ọ mo ń pé ojú tó sí ẹsẹ̀ wà lára ìyẹn ni wọ́n pé ẹ̀tọ́ kù àti ilé wọn. tí mi bọ̀ sí yẹn. ẹsẹ̀ wà ń ta ẹ̀dẹ̀ ń jẹ́ kó yé mi pé wọn ò dáràn. kò dáràn fẹ́ ẹ̀mí ṣeré ẹ̀ wọ́n sọ yẹn fún un. bọ́lá yín máa lọ. ní sùúrù ah, má bínú pé mo fẹ́ kú bẹ́ẹ̀ mo fẹ́ bí ẹ lọ́rọ̀ kan lọ jọ má bínú ọkùn um, ti máa ń rí lọ́dọ̀ dáàdi nǹkan um, uncle wilson. Oh. Wilson. Yes, Uncle Wilson. Ó eh, ti married. is married. But mo be in méjì one into relationship. No, mo kò ṣe kankan láàrin wa. Mo mo mọ̀ pé mo parọ́ fún ẹ pé mi àti ẹ fẹ́ra wa fine èmi àti òfẹ́ra wa it's because i love him so much ló mm. yẹ kí n sọ fún ẹ pé mo èmi àti wọn ní nǹkan kan pọ̀ wọ́n dẹ̀ ti marry kò sí nǹkan tí mo fẹ́ ṣe ah, dájú dẹ̀ help situation wọn support mi ọkùnrin sì lọ support so o ìyẹn ti mi tẹ̀ fẹ́ rántí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́. sorry ẹ̀lẹ́ nǹkan tèmi ni kí wá bí ẹni ẹ̀bọ̀n mo fẹ́ bí ẹ̀ ṣojú àwọn ọmọ náà àwọn èké. tí n bá ta iye wa mm-hmm wíìsì ni mo máa fẹ́ màá sọ fọ́nà bá pé ọlọ́run jọ o tí bá ti ń tọ́ ayé bọ̀ báyìí o wíìsì ni mo fẹ́ fẹ́ o because I love him so much. <laughs> jọ tí wíìsì bá wá ní bíríkìlà ńkọ́ o. kó wá ní kápẹ́ńtà máa fẹ́ bẹ́ẹ̀. Eh? babe wọ́n mo wish kò mo mo in love wíìsì I love you. it's fine ṣé tó yẹ ṣe wá mọ́ mi <laughs> alábòsí ni ẹ mo díẹ̀. so hospital dẹ̀ ni wọ́n ti ọ̀dọ̀ ọ̀rọ̀ bàbá tó wà náà jẹ́ kó yé wa pé ó ti ṣe èèyàn kan tí ẹlẹ́dàá ẹni ẹlẹ́dàá fìyà jẹ pé kíní yẹn dùn ẹni yẹn gidi wọ́n pé ah, àlàyé wọ́n pé ah, àǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ láàrin ìwà àti ẹ̀ náà mọ̀ ó dùn ẹ̀ gan ó dùn ẹ̀ ni mo fi ní kí wàá bá ẹ̀ mo fi ọlọ́run ọba bẹ̀ ẹ̀ ṣé wọ́n ní ọmọ àlè náà lórí mi tí ọmọ àlè náà làdẹ̀ máa ń bẹ̀ tí òun bá àti ṣe ń gbọ́n mi ó ti máa sọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti ìrísí fún un mm. ẹ jọ ẹ bá mi bẹ̀ ìwọ náà máa rà láàánú wọn pé máa lọ dédé jẹ́ ká rẹ̀ kàn ti rè yá ní ẹ̀hún bá ẹ sọ jọjọrọ lọ. Hm? kí lè jẹ́ ẹ láti sọ? lóòótọ́ náà ó sì ṣẹlẹ̀ àmọ́ tá a bá ń jà kó ṣe ní kíkà kùnà àbí ọ̀rẹ́. ẹ wò ó kọ́ bó ṣe wà yìí ló mọ̀ kàn ṣe bí ọ̀hún ló wà nídìí ọ̀rọ̀ rẹ ni o dẹ̀ mọ̀ pé tó wáyé pé òun ló máa jẹ ó ti dáríjì kò tiẹ̀ ṣé òun ló máa jẹ ṣé mo pa àwọn ọkùnrin wọn máa ń ṣe káàkiri bóyá kẹsí lọ sọ́dọ̀ ẹlòmíì bí ó tilẹ̀ ń tán promise bíi tọ̀rẹ́ mi báyìí pa àwọn máa fẹ́ tí wọn ò dẹ̀ fẹ́. Hmm. Ah. nǹkan tí mò ń sọ náà ò yé yín dáadáa èmi sọ pé òun ni ní sọ gbọ́ngàn tí mò ń tà sọ náà ni pé ẹ jẹ́ ká wò báyìí ṣá sì tẹ́ sọ pé òun kọ́ náà eh, tòlù mo pé inú ń bí ẹ sí máa gbọ́ ọmọkẹ́lẹ́ dà máa ń fi àjẹ́ ọ̀hún gbà mí mo ṣe bá mi kọ̀ yọnu kọlẹ̀ fún ọ̀rẹ́ mi sọ. ìwọ náà yọnu sí ṣé yọnu ó ti yọnu sí i àtìgbà tẹ́mi ó ti lè ti sọ̀rọ̀ nípa wedding yẹn látìgbà ẹni ọkọ mi ti kúrò lọ́jọ́ mo ti yọnu sí mi ò ní nǹkan. no problem no problem. ọlọ́run máa fún ọ lálà. àmín o ṣe máa tún máa padà dé. ọ̀rọ̀ ẹ ṣe gan. ọ̀rọ̀ ẹ ṣe gan. ẹ ṣe gan ọ̀rẹ́ mi tóòtọ́ ọ̀rọ̀ bá di kan bára wa sọ kó jọ gátẹ́ kó jọ gàtẹ́ ó mà ti fẹsẹ̀ méjèèjì tí o níjọ yẹn òun lérí pé nǹkan tí bàbá ìṣe fún ẹ wàá ṣe gbá wàá ṣàwò ń lára ẹ̀ ti ya ìlú jẹ́wọ́ kí n lè rà ṣé tí gbogbo èèyàn bá tiẹ̀ tí wàá gbẹ̀rẹ̀ mi jẹ́wọ́ tó tún jọ̀rọ̀ mi ṣé ìwọ náà tún dá òtì mi. ẹ lóòótọ́ ni àmọ́ ah, ìwọ tó bá ti lóò mọ̀ pa ìwọ náà ṣàyọ̀ ọlọ́run gan mi ò mọ anything nípa ọ̀rọ̀ ẹ̀ ó ti ṣe mí ó ti ṣe mí ní ẹ̀mí dẹ̀ tẹ̀ ti gbàgbé ẹ̀ ó yẹ kó jẹ mí ti pa ìgbà fẹ́ kó wọ́pọ̀ tó jọ rẹ̀ nìkan kò gbà mí gbọ́ mo ń bọ̀ ṣáà. o ti ń mi ṣe ní bínú. Bẹ́ẹ̀ni, I love you too much, I cannot make you cry. Mi mọ kọ̀kọ̀, ìgbà tẹ ní ẹgbẹ́ nọ́mbà nìyẹn, ẹ̀rí pé kò lọ, Kakuri ni mo wà, láti Kakuri mo lọ sí Mọ̀dẹ̀gúrí ní Borno ìgbà tí wàhálà bẹ̀ẹ́ pọ̀ mo lè wálé padà wọ́n lè sọ pé tiwa mi ẹ̀ tiwa mi tó lè mo ṣe wà á dùn náà ní tè wẹ̀lá ìyá jẹ́ lórí. oríire ah, ọkọ ẹ wálé ọkọ ẹ wálé how are you. ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ pẹ̀lú náà tí kò gbé kọ̀ tẹ wá lọlé tẹ ẹ bá òun lélẹ̀. well bastard ìkànnì ẹ ètò kí lèyìn ṣe máa ń wà bẹ́ẹ̀ tí ò ní lákàyè báyìí okay látijọ́ tí aláyé ti dáyé lèyàn ti ń bá àyàn du obìnrin tó dẹ̀ ń bọ́ sẹ́lómi lọ́wọ́ ṣé dandan ni kò pa mm. must you kill him you shut up must you. ẹ sà ẹ má bínú sà ìgbà tó pe fóònù kan ṣe pé mi ò gbé uh-huh. kó lọ ni mo wà ní kakuri. ibẹ̀ ló ti lọ sóògùn kakuri yẹn ló ti lọ sóògùn. ìgbà tí mo kó kakuri mu lọ sí mọ̀dúgiri. o tún lọ ṣe mí ní bọ́ọ̀nù o tún lọ sóògùn mí ìkàlẹ̀ yẹn máa ẹ wọ́n ìtẹ̀sẹ̀ ní kakuri lọ́sùn. bí máa kúrò sí i. a lè kúra wa ọ̀rọ̀ mi ò yí ẹ ní ní tí mò ń sọ ní gbòòtò wọn tó sọ pé ẹ jẹ́ túmọ̀ you you speak like a gentleman you see ṣé mo sọ fún yín ẹni yóò lè mọ̀ pẹ́ kò lè sọ̀tọ̀tọ̀ ṣé ìyá ọmọ àkọ́kọ́ máa ké ṣé ìyá ọmọ àkọ́kọ́ máa ké. ó yọ mi jẹ́ wọ́n ní ẹjọ́ rẹ̀. ṣé mo sọ ọmọ yẹn lẹ́ni. èmi ló gbé yàrá mi. ṣètùbọ̀ ṣètùbọ̀ kò dáa kò dé má ṣe é. ṣé mo kọ́kọ́ ilé mi jẹ́rìí pé oògùn ló fi pa ni mo rò pé oògùn ló lọ ṣe tó fi ṣe léṣe ni. mi lóògùn tí bàbá báyọ̀ mi lè lóògùn àṣemọ́rí ajá ọbẹ̀ àbí ìgò ẹwọ ẹwọ ẹwọ ike iṣẹ́ tí bá ti kọ báyìí ike yẹn máa jọ fẹsù bíi blade mo lè fi kú yín lọ́rùn. kọjú ẹ̀sán kọjú ẹ̀sán fún mi mọ́ sórí ojú òní tiẹ̀ ọlọ́run ní pé tiẹ̀ níyà àwa la jẹ̀bi ẹ̀ á jẹ̀bi ẹ̀ kọ́ wa máa wà lọ máa wà lọ. bó bá a lọ́dọ̀ ọlọ́run máa jẹ́rìí máa jẹ́rìí gbè ní mo fẹ́ bá nífẹ̀ẹ́ mi sọ. ẹ̀wọ̀n kìtó rẹ̀ wọ́n wà ní ẹ̀jẹ̀ kìtó lọ. ẹ bá sọ̀rọ̀ nsìn má sọ̀rọ̀. ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ẹ sẹ́ndẹ̀ sí lórí whatsapp. mo fẹ́ sọ̀rọ̀. lórí whatsapp sẹ́ndẹ̀ sí lórí whatsapp. ẹ jẹ́ ó sọ̀rọ̀ ẹ jẹ́ ó sọ̀rọ̀ bí mo máa sọ̀rọ̀ ẹnu. ọkọ ẹ ti gọ́m bọ ìyẹn tó ń fẹ́ mi mọ kọ́kọ́ ọlọ́run àjọ kó gbádùn but I still love you. àwọn bẹ́ẹ̀ tà lá gbọ́ àwọn bẹ́ẹ̀ tà lá gbọ́ olóyìn burúkú ló lè lọ olóyìn burúkú ló lè lọ ẹ máa ti pèmí wá o tọ́ọ̀kì ló fẹ́ mọ dára. kí ẹ bá rọra máa sọ̀rọ̀. kí ni bàbá rẹ ṣe jẹ́ kó bínú. ẹ mọ̀ pé jẹ́ kó bínú ìkànnì gbogbo yín ṣé bó ṣe wà ní ìsìn tápọ̀ wa lọ múrì mú tuyẹ tó ra gé tó fi gómi kù tó tún fún mi jáde ẹjọ́ kí ni kẹ́ máa wí. àbí kó la orí mi mọ́ sẹ́ta tẹ́bù gba òkì náà tọ̀tọ̀tọ̀tọ̀ kí n kú fọ́ọ̀mù àtẹ̀mí wíṣìn ibi ò bá wà ọ̀dọ̀ àfọ̀dá láàfíà o ìkànnì ẹ Kàdíjà ìkànnì ẹ o téèyàn bá rí ẹ Kàdíjà tó bá rí ejò ó yẹ kéèyàn pa ẹ kó jẹ́ kéèjò máa lọ. Ah, ah. ẹ jọ̀ọ́ jọ̀ọ́ ṣé afẹ́fẹ́ ni àfẹ́ ni tó yẹ kéèyàn dẹ̀ pamọ́ ọlọ́mọ ẹ kí ni wọ́n sì ṣe tó lè débi wípé ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ báyọ̀ ọmọ ọlọ́mọ jẹ́ why why Kàdíjà why. Ah, dádì ṣé kí ni mo ṣe náà mọ nǹkan tẹ̀ ń sọ. ó mọ nǹkan tó ń sọ ọmọ nǹkan tó ń sọ ah, let me tell you something torí ẹ̀yin tẹ́ bá jẹ́ àjẹ́ proper so àwọn àjẹ́ kan wà constable ni wọ́n àwọn sergeant wà àwọn méjọ ṣe ìbò tiẹ́ ti wọ́n méjọ general ẹ̀ ní jẹ́wọ́ láyé kẹ́ ẹ̀ pa gbogbo community run ẹ̀ mọ kankan pẹ̀ náà ni kí n wíṣẹ̀ ṣe fún ẹ ẹyin eh, eh, dáàdi ṣọmọ yín ni Wilson ṣe bébì lọmọ ṣe bébì ló kẹ ẹ máa support ẹ ń support Wilson ṣé ẹ rí pé mo fi ọ̀bẹ sí Wilson lọ́rùn. bẹ́ẹ̀sì wọn á ní tó tàjẹ̀ tí ń pààyàn jẹ ṣe ẹ rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ rí tí mo fẹ́ kọ̀ sọ́ kọ́kọ́ nìyẹn now let me tell you mo mọ ìwọ yín mo mọ ìwọ yín tí ẹ bá fi Wilson lẹ̀ between now and the next forty eight hours wákà bẹ́ẹ̀ mo promise ẹ wákà èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. ṣé ẹ rí pé mo fọ̀bẹ sí lọ́rùn mo pa ni tó bá yẹn sọ pé a bá mo dé tí wọ́n bá ní kí n fi ẹ̀ ṣe sacrifice kára wísìn ìyá instantly ni màá ṣe ó bẹ̀jà ìdán wísìn àfúnmi lóúnjẹ àfúnmi lọ́tí àgbẹ̀mí jáde àyè kọ̀ọ̀rẹ́ jù mí. dádì ẹ má bà mí ṣeré kí ló ṣe ah! ah! ẹ gbà mí ah! dádì ẹ dúró jẹ́ kí n bá yẹ tiẹ̀ yẹ tiẹ̀ dádì ẹ dúró. Baba ẹjọ́ tó lọ́nà wàhálà ti wà wàhálà láti wà bàbá kádíjà ni ẹ láti rí wọn kò yé mi wọn lè sọ̀rọ̀ tẹ́bá gbẹ́nu wọn ṣe wọ́ báyìí tẹ́bá wọn pẹ́pẹ́ tó rọ́ sómi kò pàdé rárá ni o mi ì mọ nǹkan tí mo lè sọ kí lélẹ̀ kò jọ stroke kò jọ ọ̀sàsí kò jọ fà òun lọ sọ ẹnu wọn ti wọ́ ó ti wọ́ gan iṣẹ́ ló ń lanú lẹ̀bi pẹ́pẹ́ tó wà lómi báyìí. ẹnu rẹ̀ wọ́. ó wọ́ ó wọ́ sà ní màá tí mo lè pè é wọ́n kàn ń dún ní wọ́n kàn ọwọ́ náà fi sọ gbogbo tó fẹ́ owó. àmì ara sọ mí àmì ara sọ mí àmì ara sọ mí náà ó sọ mí eh, eh, ẹnu rẹ̀ ti wọ́ owó wọn ò tiẹ̀ lè sọ̀rọ̀ rárá rárá wọ́n ń gbọ́ o ṣùgbọ́n wọ́n nìkan báyìí ló máa sọ pé báyìí báyìí báyìí ẹjọ ẹjọ ẹ̀ṣánú mi kí la lè ṣe. ẹ eh, ọ̀dà ìyàwó ọmọ tìbí ń kọ́ ìyẹn wà lọ hospital mi tó sùn sí i kódà bàbá káríjà kan mo kàn tilẹ̀kùn mọ́ ọmọ torí òun gbọ́dọ̀ jáde mi dẹ̀ fẹ́ kẹ́lómi wá rí wọn wọ́n bẹ̀ ní kọ́tọ́ máa pé torí ó ń dalérú tó lọ ni ó lè di nǹkan mímu dẹ̀ fẹ́ kó di nǹkan mímu ètì wọn wọ́n pé kí n wá bá yín bóyá kì í tiẹ̀ tẹ̀lé mi kẹ́ ẹ lọ bá mi fún wọn ní nǹkan kára wọn tiẹ̀ balẹ̀ síbẹ̀ torí wọ́n ń dalérú ni o. ọ̀dọ́ ṣe báyìí máa mo lọ. ìyẹn máa lè di ẹ ṣe tẹ̀lé mi kájọ lọ yanjú ẹ. ẹ̀yin ọmọ òwe ẹ má máa já tàn mọ́ mo ní ọmọ lọ mọ lọ balẹ̀ mo mọ tí mo ń ṣe. ẹ ṣe jẹ́ kí n dúró bí akájọ máa lọ ẹ jọ. àní ọmọ lọ ọmọ lọ wọn kàn la wọn kàn la. elédùà mọ́mọ̀jẹ́ ṣé ó bàjẹ́ mọ́ mi lọ́wọ́ èmi là ń ṣe lọ́wọ́ èmi ló tún yí wọlé yìí ẹ̀yin gba arún ẹ mọ̀mọ̀ jẹ́ ń ṣàṣetì mọ̀mọ̀ jẹ́ ń ṣàṣetì ọ̀dà bẹ́ẹ̀. ojúmọ́ máa mọ gbóhùn agogo òròòrú kutukutu dé mọ gbóhùn ń dùrù mo gbóhùn dùrù tán mo gbóhùn dùkẹ́ ifá mo ní kílódé ọ̀rúnmìlà ní kílódé mo ní òdìjé ní ọ̀sẹ̀ rẹ̀ màgbò ìjé ní ọ̀sẹ̀ rẹ̀ màgbò ńlá àwọn ìyá mi òṣòro ńgá fi ṣe rí wọ́ọ̀ṣì ilẹ̀ gbòó bí ojúmọ́ bá mọ́ ọlọ́jọ́ òní gbàgbé àtiyọ́ bí ojúmọ́ bá mọ́ ọlọ́jọ́ ò ní gbàgbé àti wọ̀ bí ojúmọ́ bá mọ́ ọlọ́jọ́ ò ní gbàgbé àti kanrí bí ojúmọ́ bá mọ́ àkàrà dìde ò ní wọnú epo kó gbàgbé àti pé kára bí àkùkọ adìẹ bá kọ láyé ọ̀yẹ́ rẹ̀ á la gbòò bí kìnìún bá bú ramúramù ijù á mi tìtì. ṣé wàá bínú pé mo dá yín dúró. ọ̀hún ọ̀hún ọ̀hún máa ń bínú. ó dà. ẹ pẹ̀ rí mi. ẹ̀rí wúlò sùn tí ó sùn. yèyé ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ ọ̀hún nìlà. ẹ mọ wá sáde ọ̀nà torí tán ni bí ọmọdé bá sádọ́gba. ọgbà máa ń gbà ẹ ṣe iṣẹ́ kan mọ́ gbà níṣẹ́ náà sì fẹ́ dojú bí ẹsẹ̀ aránṣọ ah, ah, èyí ti jẹ́ n ò ṣe tì rí àwọn bàbá mi ò ṣe tì rí. àṣẹ tí ò ní ah, bẹ́yìn náà. àṣẹ gbogbo bí mo ti ń béèrè báyìí jújú ni wọ́n fi jọ awo lójú èyí ti jẹ́ tí ò sì yẹ ó rí bẹ́ẹ̀. Hmm. a ti ṣe léyìí sí o mo èrò pápá pánù jẹ́ n tètè wá rí o. bàbá hmm. ẹ má mi kàn kò síkú kan tí ó pàgbà táàní bá kú lórí ẹ̀ ń bẹ́ẹ̀. wọ́n wí bẹ́ẹ̀ wọ́n wí bẹ́ẹ̀. ẹ ṣe arákùnrin tẹ̀ ń sọ yìí hmm. ẹ lọ gbé wáyẹ̀wò níbi. kí n lọ gbé wá. bẹ́ẹ̀ ni. kí n máa gbé bọ̀. àgbájọwọ́ báyìí la máa fi sàn ya ẹ. <laughs> wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ẹ bí kan ò bá pẹ́ ni ẹnìkan yìí pẹ́ṣẹ́ ẹ̀ ń ó nìde adífá ọmọ ògún adífá ọmọ ògún òun ló dífá fún ọ̀run mílà ńgbà tí bàbá ti kọ̀lẹ́ ọ̀run bọ̀ wáyé wọ́n dojú ogun tán ogun fọ́ bí gbá ó làgàrà bí àwọ ọ̀pọ̀ ya sílé onírá ó pọ̀ bọ́ọ̀lù fọ̀ sóde ọ̀run wọ́n ló kọ Ọ̀rúnmìlà tó gún pa Ọ̀rúnmìlà ní tó bá ṣe bí ìṣe tòun ni ọwọ́ ní tí gí ọwọ́ a kì í fi gí ọwọ́ dáná a kì í borí olódò ní pápá òjìjí kì í bá wọn kíkú pápá ó ṣèwọ̀ ohun ìkẹ́ ẹ̀ sanwó ẹkùn níná ìríjú ẹkùn kò ní jẹ́ kẹ́ ẹ sanwó ẹkùn níná. ẹ̀lẹ́ kújúkú àní dáàmú ṣe rí ọ̀kọ̀ọ̀kan báyìí là ń yọsọ ẹ̀lẹ́kùn pẹ̀lú ìgbà díẹ̀ ó dá mi lójú pé arákùnrin á bọ́ sípò àmọ́ ìyàwó ẹ̀ ń kọ́. yeye àtijọ́ tí òun ti fọ́ sick lára ìyàwó ẹ̀ náà ti yá ah. ìyàwó ẹ̀ wà lọ́sibítù bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ojoojúmọ́ hmm. fẹ́ nìyí ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ lábẹ́ bó ti lè wù kó rí ẹ̀yìn sunkún kankan nù wọn mo nígbàgbọ́ pé ọ̀ṣun á bá wa ṣe kò ní sí wàhálà ẹ máa fi arákùnrin lẹ̀ sọ́dọ̀ mi fúngbà díẹ̀ ẹ̀yìn á máa lọ ẹ̀ máa máa wò. ẹ wo ìyàwó ẹ náà nígbà tí ara wọn ti yá òun náà ti sìn ọ̀rọ̀ ìsùn hospital dẹ́ wa dọ́tọ̀ ti pè wá ó ní ká tẹ̀sẹ̀ níbọ̀ ibi tá a fẹ́ gbé lọ láti mọ̀ kí bàbá tó mú wa débi mo á wò pé tí wọ́ọ̀dù yóò bá ti kún jù bí a ká máa gbé òun náà bọ̀ àbí. Ah, ẹ wo bẹ́ẹ̀ ni èyí ejò jẹ́ ká máa gbé àbúrò mi bọ̀ ẹ wo nífẹ̀ẹ́ mi àbúrò mi mi ì lè fi kí nǹkan kan ṣe ẹ jẹ́ kí akókó gbé wálé kan. ẹ kò sí pọ́fẹ́ tó wá ká máa gbé bọ̀ àbí. ẹ ní ṣaláì má gbé wá ah, àmọ́ tásìkò tẹ́ fẹ́ gbé wá bá ti tó ìnà sọ fún mi ní báyẹn jẹ́ kí n ṣe ìbátí ẹ̀dẹ́bìkan ọkùnrin mi ṣé wọ́n fọkàn balẹ̀ ẹ̀ tẹ́ bá wá lọ́sìn tẹ́ padà èmi á gbé nǹkan kan fún yín tẹ̀sí mo máa bá mi lò fún ní ilé ìwòsàn tó wà lọ. ẹ ṣe mọ̀ ní. bá a ṣe wò yìí bá a ṣàrẹ̀ dẹ̀ máa balẹ̀. àárẹ̀ á balẹ̀. ẹ̀gbà ṣe rí omi tí mo gbé fún yín yẹn tẹ bá ti dé ilé ìwòsàn ẹ ọmọbìnrin yẹn wà ẹ wá bá ń gbómi yìí fún ẹ fún ní díẹ̀ mu nínú ẹ̀ èyí kù ẹ máa fi pa lára ṣó ti yé yín bẹ̀ yẹn mo dẹ̀ mọ̀ pé agbára elédùà àní rí dáàmú bẹ́ẹ̀ lọ. lágbára ọlọ́run gbogbo nǹkan yín a máa lọ síwájú. torí ẹni tó bá ń tọ́jú ọmọ ọlọ́mọ ọlọ́run ló máa bá tọ́jú tì. ẹ̀jọ̀ kókó wà tó wá ń ṣe èmi báyìí ẹ̀rù ń bà mí ni ẹ ṣe ẹ wò ìyàwó wilson làwọn gba omi fún wilson fúnra ẹ wà lọ́dọ̀ yín bí ẹ̀ ń tọ́jú bàbá Kádíjà tó yẹ pé wọ́n lògùn gidi wọ́n ta mọ́ra gidi gan ni àwọn ló kọ́ àmì ìjìnlẹ̀ tá à ń tẹ̀lé wọn ẹ̀bà pọ̀dọ̀ yín bí nànà wà tó wọ́ lẹ́nu ẹ jọ kí ló wá fẹ́ ṣẹlẹ̀ sáwà báyìí n kò yé mi ṣáà ni wọ́ lórí àbí ká wọ́ lẹ́sẹ̀ wa. ẹ̀kọ́ ọkùnrin ní balẹ̀ kò sí nǹkan kan tó máa ṣe yìí wọ́n ní tọ́mọdé bá ti sáàdì ọgbà báyìí ó ti di dandan kọ́ gbà gbà. inú ọgbà máa ní bàbá Kádíjà ń gbé. Hm, ẹ̀yin sùn kọ́kùnrin ṣe ẹ wo yeye ẹ ti ẹ̀gbọ́dọ̀ ní nǹkan tẹ máa fún wa ni torí tí ń ṣe wà yìí ẹ wò mo fúyẹ́ mi ní nǹkan lára ẹ wo bàbá kádídá tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tán wà ní ọ̀dọ̀ yín bíi oògùn tí wọ́n ní ẹ wo bí tán bá dé níṣẹ́ lọ́ wó ẹnu wọn sẹ́gbẹ̀ẹ́ bíbi dẹ̀ ṣe wà yìí ẹnu ni mo ní mi ò ní kankan ẹjọ́ ìṣàánú mi tó ló máa ní ladies first. Hmm, ó ti dìbẹ̀ ń bí ó súnmọ́ bàbá kádíjà jàre ẹ fẹ́mi ni tó pọ̀ ẹ mọ̀. ẹ ṣàfọkàn ìgbà ṣàlómi tí mo gbé fún yẹn tẹ́ bá ti lò bí mo ṣe ní kẹ́ lò kíní kò ní ṣe yín tó bá dẹ̀ ti lomi yìí pín lológójì àkìbókun ẹ̀yẹ lórí ìtẹ̀ kẹ̀dẹ̀ bá mi fi lọ́kàn balẹ̀ ẹ ní èmi sọ pé ọkọ ẹ̀ tó wà nú àgbàlá mi bí ó máa lálàáfíà ṣe wá rí kẹ́yìn méjì tó kúrò nílé mi mo ní kíní kan tí màá fi ta yín lọ́rẹ mo fẹ́ fi dì yín dáadáa ẹ fọkàn yín balẹ̀. ẹ òun súnmọ́ bàkà dà kò ní ìdè. tàbá dẹ́kun ìgbìyànjú ó pé bóyá tuntun yá dópin lọ́jọ́ kan àmọ́ kò wá ní báyìí tó ṣe yìí. àmín. torí òjijì kan kò ní bá òun kúkú pápá. àmín. agara òde òní dájá mi mo ń bọ̀. ààrẹ òde ìlú. ẹ tún lọ ni. ààrẹ òde ìlú. bẹ́ẹ̀ ni jésù ń bọ̀. Ah. bàbá a máa ń pọ̀rọ̀ ìlówó ó máa ń láró nù. ọtọjú sí mi náà báyìí ọtọjú sí mi. a ní jẹ́ kó sú wa ni o ṣé iṣẹ́ tó gbé wọlé yìí ká a bá lè paṣẹ tá à ń ṣe lọ́wọ́ tì ní o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àmọ́ àwọn ò ní ṣe bẹ́ẹ̀ ń tẹ́ máa ṣe fún mi sìn ẹ̀yin á lọ bá mi sùn ẹ̀mí ìyẹn kọ́ èmi á máa bá ṣe lè lọ bí n bá wá ṣe lè tán àwọn àjọ ètò rọ̀ sórí ìyẹn. ọ̀ka ìláyé ọ̀ka ìláyé èmi ò lọ ṣe yẹn wọ́n lọ ṣe yẹn mm, wọ́n lọ sọ̀rọ̀ ìṣọ̀kan náà ẹ ṣeun omi gbọ́dọ̀ gbọ́dọ̀ pẹ́ lẹ́nu o ọwọ́ gbọ́dọ̀ pẹ́ sàkéèké. wọ́n ṣètò yẹn báyìí wọ́n ṣètò yẹn báyìí. kò sí nǹkan tí ó ṣe kò sí nǹkan tí ó ṣe balẹ̀. ẹ má bàjẹ́ àbírù. ẹ̀yin ọ̀ṣun ẹ̀ ṣàánú ẹ̀ ṣàánú wọn pa yóò lè ṣe pẹ́. àwọn ni ẹni sùn ó ti ń lọ lẹ ẹni bá forí kó ní obìnrin ọlọpọ mọ ní ọdún ìgbẹ mo ń bọ yèyí ẹ ṣe o yèyí ẹ ṣe ọlọ́run ẹ ṣe rọọsì kójú wọn dáadáa torí jọ mi wàá mú ẹnu wọn wá jẹ rọọsì ẹ rọọsì. ìwọ kó sí báyìí. àwọn kọ̀ọ̀kan sùn. níbo níbo níbo lẹ ti ń pẹ̀lú ọrùn kọ́kẹ́ sọ yẹn. Ay, mami. Ah, kini. Ay, ay, ay, ay, ay, ay, ay, ay, ay, torí mi ò ṣóhun ti rí ẹ ṣe tí wọn wọn ti balẹ̀ kí tí n tó ṣe wọn. èmi kò dùn ọ́ kò dùn ọ́ ọ̀nù rẹ ti nà. ẹ wo orin bẹ́ẹ̀ bá ṣe fún mi ni orin kan ni o ẹni tó ṣe mí báyìí sọ fún mi ni èèyàn tó ṣe mí báyìí kan sọ fún mi pé ẹni báyìí ni mo wá lọ discipline ó bá mi lójijì ni o. ẹ ti ẹ̀jẹ̀ gbọ́ràn. kì í ṣe gbọ́ lágbára láti wọ́n. àní ẹ̀jẹ̀ gbọ́ràn kí ló ń ṣe yín. kò sí kankan wọ́dúwọ́dú lórí ayé o. kò lórí ayé. pèlè kùtù báyìí ló yọ ọmọ ènìyàn. òun náà ni mo ṣe. ṣe ṣáà ní sùúrù. mo ní sùúrù. nígbà wọn lára yín balẹ̀ ló tẹ̀ tí ń lé fùrù kọ̀ọ̀kan tẹ̀ ń lé fùrù kọ̀ọ̀kan kí ló ń ṣe yín. tí n bá ti mọ̀ máa lọ fẹ́ sí ẹ ní. ó bá mi lójijì ni. ẹ ọkùnrin dáadáa. wọ́n fẹ́ mọ ẹni tó ṣe ọ báyìí. mo wá fẹ́ lọ bá. mọdé yìí dá o wọn mú ọ lọ bẹ báyìí wọn mú ọ lọ bẹ ẹ o. ẹ wá rọ mi lágbára ẹ rọ mi lágbára máa dira èmi náà kọ́ kọ́sọ́ ọ̀run màá lọ fèsì ẹ kò sí tó bá ṣe fún mi o. irú agbára wo ni wọ́n rọ. ìta ẹ̀rọ ilé ni. gbanumọ jàre ah. bíbọ ti sọ bọ ti sọ títí tí o ṣe tótótótótótó. wọ́n tó wọ́n lọ bàjá wọ́n lọ ṣe wọ́n lọ mọ ah. mo lè ṣe mo lè ṣe fúnra ara mi ṣe bóun ló lọ tẹ́lẹ̀. ilé ìtọ́ mi lájọ bá mi lójijì ni. ẹ wọ́n mú ọ lọ ní ìsinyìí sẹ́. Ah. ẹ bùnmi yèyé ọ̀sán bàbá. ẹ má dà padà ẹ mọ tó ṣẹlẹ̀ mo mẹ tẹsẹ mímọ kẹtẹ mọ ni o mo mẹ tẹsẹ mímọ kẹtẹ mọ ni o ẹgbẹ lẹgbọ ẹgbẹ lẹgbọ. bàbá ẹ dákun ẹ dúró ṣé kì í ṣe pé wọ́n tún tún fi nǹkan míì kún fọmọkùnrin yìí abẹ́rẹ́ bó ń ṣe ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ bí ẹ̀pọ́ gbóná. ó ti sá lọ nù. ṣé ẹ wá rí bá jà ìbá tuntun forí kó mi ń bò mí ẹ má gbèdé lé. irọ́ ní pa eyín sá lọ nù ó ti sá lọ nù. ìwọ ló bá wà tó tó gbé kaná abẹ́rẹ́ bó o. ó ṣe kókó mm, ó ṣe kókó mò ń bọ̀. táyọ̀ tí ń bá bá taṣẹ́ taṣẹ́ àjàgàdà bá bẹ́ẹ̀ pè òkùnmọ́kù bá bá gégùgégù táyọ̀ tí bá bá taṣẹ́ tẹ̀tẹ̀ṣẹ́ ló kọ́kọ́ taṣẹ́ táyọ̀ tí bá bá taṣẹ́ taṣẹ́ ló kọ́kọ́ taṣẹ́ ó taṣẹ́ ọ̀ṣùbà pọ́ yọ ọkùn òfurufú sí wọn lóde ọ̀run àjàgàdà bá bẹ́ẹ̀ pè ló kọ́kọ́ ṣépè ó ṣépè ẹ̀kàn mi ọ̀ṣùbà pọ́ yọ ọkùn òfurufú sí wọn lóde ọ̀run èkùnmọ́kù bá gá gégùgégù ló kọ́kọ́ gégùn ẹ̀ ó gégùn ẹ̀kàn mi ọ̀ṣùbà pa ó yọkùn ẹ̀ ó fi ránṣẹ́ sí wọn léde ọ̀run ìṣọkùnrin ìṣobìnrin òṣòlé àjẹta ló bá ń bá mi jàbọ̀ wísílámù ìwọ ṣẹkẹṣẹkẹ mú àbámú ẹfún ọmọdé èdìdì ọmọ òjẹ ẹfún kọkì mọjọ èdìdì òkúrò lílẹ àṣàṣe kí n rọkù a kì í mọ orúkọ kíkíkó pani a kì í ni àti pàtàkì ẹrú oníṣe ni wọn ṣe ó ṣèwọ dúró bẹ́ẹ̀ mo lóògùdọ lọ ẹmú kí n múnisì lágbẹ̀dẹ ẹyọ ọmọ síbẹ̀ lágbàlá mi ó yẹ bá mi rọgbà yíká mò ń bọ̀. béèrè ohun tó ṣe kọ́lé kú òǹbi tó wà wọn ẹ̀mú ti mú kí ló dé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ti mú àbá ti mú kí ló ṣe kí ló ṣẹlẹ̀. <laughs> bí wọ́n bá ní ojú ayé dà ojú ayé lọ rí wọn hmm. bí wọ́n bá ní ọ̀tá fàsókè yìí tó borí ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ń lọ ń wè ta ni. wo gbogbo wàhálà tá a ti ń ṣe káàkiri láti yè lò hmm. kòkòrò tí ń bẹ nídìí ìgbà òun nù. ta ni òun ni. ìgbésẹ̀ òun gbogbo ló wà á di kò ṣẹlẹ̀ ìwọ mọ̀ pé olè tí ń bẹ ńlé ó ṣòro mú ń bẹ pẹ̀lú wa òun ló jẹ́ kí gbogbo ohun tá à ń wádìí rẹ̀ kó máa dúdú kó máa dúdú kó máa dúdú. ẹ wo bàbá síbẹ̀síbẹ̀ náà àfi kí a wá nǹkan ṣe sí ẹjọ́ tó lọ náà kí ni kò tá a lè ṣe gọ́gọ́ gọ́gọ́. tá a lè ṣe sí mi ò mọ̀ bóyá èyí ọ̀ṣun ní ohun tí ó ṣe sí. yeye ẹjọ́ tó lọ náà mo fi ọlọ́run bàbá yìí ẹ bá mi ṣàánú ẹjọ́ èmi ò lémi ò ṣàánú ẹ̀ ọ̀hún àmọ́ arábìnrin ò ṣàní sọ pé rọ́là ń pa àti pé ẹnu oníkàn báyìí láti gbọ́ pọ̀n. ṣe ni ìṣòro ni má sọ̀rọ̀ má sọ èmi kọ́ ni mo fa ọ̀rọ̀ tó wà lẹ́yìn o àbúrò mi nífẹ̀ẹ́ mi òun ló fà á o. ṣe lọ́la ẹ kí la fẹ́ bọ́ lọ́hùn fa. a kó máa rí iṣẹ́ o lágbára ọlọ́run ọwọ́ ẹ ọlọ́run àmọ́ bá mi pèsè fún ẹ àmín àti o owó ò ní kọ́ sálẹ̀ àpò ẹ àmín àti délé yín o yóò sàún. <laughs> ó yá ẹ gbọ́lẹ̀ ẹ délé yín. àbí mo dẹ̀ tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ lórí ọ̀rọ̀ àbúrò mi nífẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ àbúrò mi nífẹ̀ẹ́ mi oh. ó ń ròyìn bó ṣe ń tọ́jú òun <laughs> ọlọ́run náà àmọ́ bá mi tọ́jú ẹ lágbára ọlọ́run ọlọ́run á yín lọ́rẹ̀ ara yín kalẹ̀ ẹ pẹ́ fúnra yín lágbára ọlọ́run tún máa kọ́ntínú ìtọ́jú yẹn o ah, máa ah. kó takú síbẹ̀. <laughs> báwo mo ṣe máa takú síbẹ̀. tọ́jú mo nífẹ̀ẹ́ gan ni. <laughs> èmi náà mọ̀ bẹ́ẹ̀ ah. ọlọ́run á ṣe yín lọ́rẹ̀ ara yín kalẹ̀ èṣù bí ọ̀rẹ́ rẹ bí èṣù kò ní yá yín lágbára ọlọ́run. Mm-hmm. àbúrò tèmi ò fẹ́ ráìvà o. ráìvà báwo ráìvà ó tiẹ̀ lè rí ráìvà èmi máa tọ́jú ẹ̀ mo dẹ̀ gbàdúrà kọ́ ló ń ràn mí lọ́wọ́. ṣe lè ní ráìbà take care of you. I take care of you. all right bye bye. okay bye bye. torí ọlọ́run irú oògùn wo wá làbúrò ẹ̀ fún ẹ tó fi dín pé dókítà ní ò lè bímọ mọ́. Ah, ọ̀rẹ́ wọ́n sọ fún mi pé mò ń lálàá dúró dà pé àlá ni mò ń lá ni pé dókítà ní mi lè bímọ mọ́. Ah, nífẹ̀ẹ́ mi àbúrò mi ló fún mi lóògùn ibi tí bá ti lo oyún yẹn máa wálẹ̀ kò dẹ̀ ní sìnkú tó máa ṣe mí mo lè béèrè lọ́wọ́ ẹ̀jọ́ yẹn mo ní ṣé kò ní side effect ó ní ọ̀rẹ́ òun máa ń lò ipò ọkọ ọ̀rẹ́ òun ló máa ń fún ọ̀rẹ́ òun tó bá ti lóyún òun náà ṣe fún mi nífẹ̀ẹ́ mi wá sọ mí dẹni tí ò lè bímọ mọ́ ah, ah, nífẹ̀ẹ́ mi. bọ ah, ọmọ yìí èlà pẹ nìyí náà. ó ń ṣọmọ ìyá mi ọmọ bàbá mi ni mo dẹ̀ mọ̀ pé torí nífẹ̀ẹ́ mi ò ṣe ọmọ ìyá mi ló ṣe ṣerú ìka tó ṣe fún mi fún mi ìka ayérayé ló ṣe fún mi yìí òun àwọn wà ní ọkọ àmà bímọ èmi ò lè gbọ́ pa débi tí mo fẹ́ gbọ́ tó bá jọmọ ìyá mi ni á ṣàánú mi kò nífẹ̀ẹ́ mi èmi ni mo nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ mi ò nífẹ̀ẹ́ mi torí tó bá jẹ́ pé ó nífẹ̀ẹ́ mi ni kò ní ṣìkà tó ṣe fún mi fún mi. Ah kí wà ní mo lè ṣe fún nífẹ̀ẹ́ mi o kí ni mo lè ṣe fún ọmọ yìí o. ó wà òkè ní títí ó ká máa lọ. ẹ wo bàbá mo fẹ́ gba ẹ̀san ni o ẹ̀dá gbọ́dọ̀ bá mi gba ẹ̀san torí kí ni mo ní yín lẹ́yìn fún ṣé rí nífẹ̀ẹ́ mi àbúrò mi ni lóòótọ́ àmọ́ ó ti ṣẹ̀ mí ó ṣẹlẹ́dàá mi bí mo ṣe wà mí lè gbọ́ pa mí lè gbọ́ pọ́ mọ́ torí nǹkan tó sún mi sí so n wá yá ń sin olóòfẹ́ ṣe wedding òun fẹ́ fẹ́ ọkọ kò ń ṣe ojú ẹ̀mí mi mo fẹ́ ba ilé ayé ẹ̀jẹ̀ kó wọn àtọ́pẹ́ kó má rìn ojú ráyè ṣe ilé ayé wọn tí ṣe wáyé ẹ má mi bẹ̀ sọ́ni o. àkìníkà mo ní ká lórúkọ àgbẹ̀ fá ọ̀tẹ́ gbogbo ọ̀nà sómi jù lórúkọ àgbẹ̀ fún ọ̀dà ah, sí gidi iṣẹ́ gbogbo rí olórúkọ tá a máa dàtọ̀ ọmọkùnrin jẹ́ ti kú dáadáa. bàbá mo ti rò ó rò ó rò ó mi ò rí ìrò ẹ bá mi gbẹ̀sán. bàbá nǹkan tí mo fẹ́ gbọ̀ngàn nìyẹn kó má ní ẹ̀rọ káyé wọn jọ bàjẹ́ kó má dẹ̀rọ̀ àjọ tó fẹ́ fẹ́. ọ̀sẹ̀ olódò ńlá máa fè ìgẹ̀lẹ̀gẹ̀lẹ̀ olódò máa bẹ̀ ìdílógún. ọ̀rẹ́ mi yóò tún bẹ̀rù bẹ̀rù. ẹjọ́ là bó ṣe é ṣe tẹ̀ kọ́ ní ti ẹ̀wọ́ àti àyíká. gbogbo tẹ bá fẹ́ gbé sọ bá fẹ́ ká yọ owó bàjẹ́ ní sísí ó ti bàjẹ́ nù bẹ́ẹ̀ bá kó ti bàjẹ́ ayọ́ tó ti bàjẹ́ nù ó gbọ́dọ̀ bàjẹ́. ìwọ nífẹ̀ẹ́ mi àti wíìtì tẹ̀jọ́ fẹ́ fẹ́ra yín àìrójú àìráyè ni kò bá yín gbogbo nǹkan tí ẹ bá dáwọ́ lé lórí ìyàwó yẹn kó má yọrí sí rere kó má rojú láì ṣe ilé ayé ẹ kí ilé ayé yín dàrú ìwọ àti ìyàwó ẹ kí gbèrègbèrè rádaràdà kó kẹ́yìn ọ̀rọ̀ yín kẹ má rí ìgbésí ayé ara yín lò kẹ má wúlò fúnra yín káìsàn da yín dùbúlẹ̀ rédè rèdè rádaràda. bí wọ́n bá wá lọ báláwo wá láti ìlú òdì kejì àbí bá wá lọ òkè òkun lọ lè báláwo wá eléyìí yóò tún kó tún ṣe. àmì àmì àmì. kódà bó bá rí bẹ́ẹ̀. kọ́ nígbà yẹn wá ń kọ́ nígbà yẹn kọ́ kò tí ì wá lè eléyìí dà ọ́ kò eléyìí. bí wọ́n bá sọ wípé ayé pé gba ayé pé méjì ayé náà nǹkan tí wọ́n ń pè láyé ònù ọ̀tàfà kò yí ẹ bọ́ bá ayé ò bá rí nǹkan ṣé tẹlẹ́dùn wò mo béèrè ni. ẹ wo ẹ wo ẹ wo sẹ́ríbi tọrọ wa dé dúró yìí ni hmm. wàá fi ọlọ́run bá bẹ̀ yín bàbá àti yèyí kí ni nǹkan tẹ́ lè ṣe fún ah, ẹ wo she's like she's in bondage ẹ jọ ẹ bá mi tú sílẹ̀ ẹ jọ ẹ ṣàánú ẹ kẹ́ ẹ release ẹ. ìyá ọ̀ṣun ọ̀rọ̀ náà rèé ẹ kò sí wàhálà àti jẹ́ kó gba ìtúsílẹ̀ kan ní ìṣòro tèmi o àmọ́ fi ẹnu ara ẹ̀ sọ nínú ilé tèmi wípé òun ò ní súnmọ́ ìdílé arákùnrin mọ́ ìyẹn òun àtìyàwó ẹ̀ tó bá ti wá lè ṣe lè kò sí wàhálà àfa iṣẹ́ à gbọ́rọ̀gọ́dọ̀ ayé lù fún ẹjọ́. ṣé yẹn nà ẹ kí ló tó wo mi sọ̀rọ̀. má sọ̀rọ̀ má sọ̀rọ̀ ẹ wo láti wákàtí ìlọ mo ti fi nífẹ̀ẹ́ àbúrò mi sílẹ̀ òun àtọkọ ẹ̀ kọjọ máa gbégbé ayọ̀ àti àlàáfíà ti jáwọ́ báyìí. ó tiẹ̀ di dandan kó o jáwọ́ torí àṣà ìjáwọ́ ẹ̀ wá jásẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ jọ̀ọ́ ti fi sílẹ̀ kò sí wà ní tútù ní rọ kí tútù ní rọ bàbà tútù ní rọ jẹ́ o aṣẹ wàrẹ fa inú mi kò ní ṣàṣẹ torí kó ṣe kó ṣe ń tì lákọṣẹ bọmọdé bá mọṣẹ dání àní ó ṣe bẹ́ẹ̀ léwúrẹ́kẹ́ bẹ́ẹ̀ làgùn tó fòwù màálù tó jẹ́ bàbá ńlá bàbá wọn bẹ́ẹ̀ ní kété ẹ̀ ní mẹ̀sí àwọn olótùfẹ́ kí o gba ìtúsílẹ̀ gbogbo tó ní ọ lára kó fi ọ sílẹ̀. bẹ́ẹ̀ alẹ́ kò ń dé dé ṣé mo lè dé ẹjọ ẹjọ. ẹ ẹ bẹ gbàgbé ọdọ àwọn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ bí àbọ̀ rí. kan ṣẹnu bí ẹnu pẹpẹyẹ tó mú mi. ẹ wò ó mo dúpẹ́ òde mo dúpẹ́ ṣú.